tọ́ lárìbíró làwọn òde ẹ̀gbá tẹ̀tẹ̀rẹ̀gún mòjò làwọn ìrékè yìí mọ́gà lákúrúbètè làwọn ìrékè mẹ́fún yangan ọ̀yẹ̀ ọ̀làgàn egúngún kùrèkùrè wọ́n ń tòkè ògùn ń bọ̀ wọ́n ń ṣọwọ́ ìbọn lèje lè jìnnà jù bá a péjú ikú bọlá jẹ́ àwọn oníkùlẹ́sìn mẹ́fà ìmọ̀lá díbá fún wọn oníkùlẹ́sìn mẹ́fà ìmọ̀lá níbi wọ́n gbé jí tí wọ́n tọ́ sísan lọ́wọ́ ìkin mo wá gba sísan lọ́wọ́ ọ̀kin ìgbàlèwé òòrọ̀ kàṣà ìsàn mi dandan o ìgbàlèwé òòrọ̀ mo wá gba sísan lọ́wọ́ ìkin ọmọdé ilé tó ń gbọ́ mi tó ń wò mí ayé ọsàn lẹ́jẹ̀ ẹ̀ ní jayé ìkorò àgbàlagbà tó ń gbọ́ mi tó ń wò mí ayé ọsàn lẹ́jẹ̀ ẹ̀ ní jẹ̀korò ayé tọkùnrin tóbìnrin tónílé tàlejò tó ń gbóhùn mi tàbí tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ ní agbára olódùmarè ẹ̀ ní jẹ̀korò ayé o dídùn lọ́sàn-án so ayé adùn lẹ́jẹ̀ ẹ̀ ní jayé ìkorò ayé yín ó máa dùn títí láéláéláéláé ọ̀rọ̀ yín ó sì dayọ̀ yóò dayọ̀ yóò jà sọpẹ́ ẹ ó rí bá ti ṣe ẹ ó rọ́nà gbégbà ẹ ó rí àánú gba aláàánú olóore òní wọn yín kó níbẹ̀ kó ṣe bẹ́ẹ̀ ló kọ Ọ̀rúnmìlà mímọ́ alágbàwí atolùdáǹdè wa àṣẹ mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ ẹ jẹ́ onímọ̀ àtolóye tẹ́ wà nínú ayé tẹ́ fi orílẹ̀-èdè nàìjíríà ṣe ibùgbé mo kì yín àtẹ̀yìn àgbààgbà ọ̀jọ̀gbọ́n onímọ̀ olóye tẹ́ ń gbé ní òkè òkun àti níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ mi tẹ́ ẹ ti ń wò mí lórílẹ̀‐èdè ilẹ̀ ní gbogbo àgbáyé wípé ọgbọ́n ìmọ̀ òye yín kò ní fi yín sílẹ̀ láyé lọ agbára ìmọ̀ kò ní dágbére fún yín ẹ ó máa lo ìmọ̀ náà pẹ́pẹ́pẹ́ yóò sì ṣe rere nínú ayé yín gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ ń wò mí mo wúre o wípé gbogbo ọ̀nà tẹ́ẹ̀tọ̀ tẹ́ẹ̀ fi rí ojú rere olódùmarè kọ́lọ́run máṣáláyè la ọ̀nà náà síwájú yín kí iye yín kó jí kí iye yín kó là kẹ má kú níyè kẹ má sùn tìyètìyè mọ́ kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ o nínú ayé ẹnìkan kan wa ẹ̀yin ènìyàn wa ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀tẹ̀ wa tẹ́ẹ̀ ti wà lọ́nà látàkùn láti gbóhùn wa lọ́wọ́lọ́wọ́ ẹ má bínú àṣà òpẹ́ lóko bẹ́ẹ̀ rí o ọ̀nà ló jìn ẹ gẹ́gẹ́ bí ẹ ti ti mọ̀ wípé ọdún wa ti ń súnmọ́ èní gangan ní ìdọ́jọ́ ọdún fáwọn ọ̀rúnmọlẹ̀ gbogbo èní ní ìdọ́jọ́ ọdún fáwọn ọ̀rúnmọlẹ̀ so à ń dọ́jọ́ ọdún látẹ̀ẹ̀kan so apẹ́ díẹ̀ ká tó ṣetán ní yàrá àdájọ́ ìyẹn ni a ṣe wò pé a gbọ́dọ̀ tètè láti wá fèsì sí àwọn ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ gbogbo ẹ má bínú pé a pẹ́ ká tó bẹ̀rẹ̀ ètò náà ẹ má bínú ẹ bá wá nǹkan fìdílé kẹ máa bá wa ká lọ. mẹ́ta ló ṣe pàtàkì sí èsì tí a fẹ́ wá fèsì sí lónìí bọ̀ mẹ́ta yìí ni àkọ́kọ́ nígbà tí a ṣe ètò ní ọjọ́ àìkú tí ó jẹ́ second sunday tá a bá ṣe program wa ìbéèrè wáyé wípé ta ni àjàgùnmàlè gan-an àti pé kí ni ìwúlò àjàgùnmalè mo dẹ̀ lérí fún wa pé a ó gbọ́ ìtumọ̀ àjàgùnmalè lénìí tí ó ká lọ nǹkan fìdílé láti gbọ́ ìtumọ̀ àjàgùnmalè àmọ́ ń fẹ́ ni ìbéèrè kan tó wá wá sí mi lọ́wọ́ tó yàn béè lọ́wọ́ mi pé kí ni ohun tí ó pa ọba aládé àti ẹ̀sìn ìṣẹ̀ṣe pọ̀ àti pé kí ni ó kan ọba aládé àti òrìṣà kí ló pa ọba aládé àti awo kí ni tó so awo àti ọba aládé pọ̀ mo bó ṣe wá jẹ́ èní tí mo fẹ́ ìgbéga tí bèè wá wáyé máa gbé kò burú ìyàrá kan náà ni gbogbo èsì yìí sì wà àti ìyàrá àjàgùnmalé o àtàdé tó wà lórí ọba o ìyàrá kan ṣoṣo yìí náà ni gbogbo ẹ̀ wà so lénìí àásùpọ̀ àfiṣe oníbejì àáfìdí gbogbo rẹ̀ múlẹ̀ ká lọ nǹkan fìdílé lẹ́yìn yẹn ọ̀jọ̀gbọ́n olóògbé ọ̀jọ̀gbọ́n wa gan wọ́n ti ṣe àwọn nǹkan kan sílẹ̀ wọ́n wá sọ nípa Ọ̀rúnmìlà wọ́n wá ní ẹ Ọ̀rúnmìlà níyà Ọ̀rúnmìlà ní bàbá ilé Ifẹ̀ láti bí à ilé ni mo fẹ́ ṣe àfọ̀mọ́ rẹ̀ fún gbogbo ayé kí a má bàa máa lọ gbé ọmọ ọba fún Ọ̀ṣun ká má gbé ọmọ ọba fún Ọ̀ṣun àwọn nǹkan mẹ́ta tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lè nínú tó ṣe kókó kí n tó wá ṣẹ̀ wá fi torí ọ̀yàn tó ń béèrè béèrè lọ́mi nípa ifá tá a fẹ́ tẹ̀ àwọn mi ò tiẹ̀ wá béèrè lọ́wọ́ mi ṣe ni wọ́n ń gbà bẹ́ẹ̀ ní gbagbọ́tí láàrin ara wọn pé ẹ báwo lè ṣe fẹ́ rọrùn bonanza bò ó ọ̀nà wọn ló máa gbà rí bẹ́ẹ̀ ọ̀nà wọn ló máa gbà rọrùn ẹ n tó bá yé èèyàn àfi máa ń yé ni so àwọn tí mo wá fèsì sílé nìyẹn ká ló wá nǹkan fi ìdílé láti máa bá mi bọ̀ ènìyàn wa kí wá bẹ̀rẹ̀ láti ìyàrá àjàgùnmàlè tá a ní àjàgùnmàlè gan gbogbo olùgbé ayé àjàgùnmàlè olúwo lóde ọ̀run àjàgùnmàlè olúwo òde ọ̀run òun ni igbákejì sí ọlọ́run olódùmarè lóde ọ̀run àjàgùnmàlè yìí òun ni igbákejì ọlọ́run olódùmarè ní òde ọ̀run ní ìgbà náà àjàgùnmàlẹ̀ máa wá ń bẹ̀ wá wò nílé ayé nígbà tẹ́sẹ̀ gbogbo orun mọ́lẹ̀ pé àjàgùnmàlẹ̀ òun ni ẹni náà tí ó fi agbára ayé lé ọ̀rúnmìlà bàbá akẹyọ lọ́wọ́ lábẹ́ àṣẹ olódùmarè àjàgùnmàlẹ̀ ló ń pé awo fún gbogbo olùgbé ayé lóde ọ̀run ni àjàgbàlè ń gbé lóde ọ̀run ni àjàgbàlè gbé ń ṣawo àjàgùnmalè ni babaláwo olódùmarè gẹ́gẹ́ bí Ọ̀rúnmìlà ṣe jẹ́ babaláwo fún Ọ̀ọ̀ni ìrìṣà nílé ayé àjàgùnmalè ni babaláwo fún ọlọ́run olódùmarè ẹ rí wípé nínú àwọn atótónu kan mo sọ fún gbogbo ayé wípé ọ̀rọ̀ tí kábíyèsí wa onírìṣà ọ̀jájá kábíyèsí o kábíyèsí bàbá mi ò fẹ́ni burúkú pè yín o ọ̀rọ̀ tí wọ́n sọ tí gbogbo ayé sọ pé ẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ nípa pé olódùmarè ọ̀tọ̀ ọlọ́run ọ̀tọ̀ mo fìdí ẹ̀ múlẹ̀ fún wa pé tí bàbá bá sọ bẹ́ẹ̀ wọn ò sì wí wọn ò sì wí àmọ́ pàtàkì tó dùn mọ́ mi nínú tí fẹ́ kí gbogbo wa jọ mójútó pátápátá òun ni wípé ọlọ́run náà ni olódùmarè ṣùgbọ́n torí pé àjàgùnmalè olúwo lóde ọ̀run ẹ̀gbẹ́ olódùmarè lòun wà òun lòun dífá fún olódùmarè òun lòun ṣe fá fún olódùmarè gbogbo tó olódùmarè ṣe láyé pátá mímọ̀ sí àjàgùnmàlè ni ọlọ́run olódùmarè pẹ̀lú àjàgùnmàlè ni wọ́n jọ ṣe é àjàgùnmàlè sì rèé ló wá ń jíṣẹ́ ọlọ́run olódùmarè fún ara ayé ní ìgbà tó lóbẹ̀ ti fi ara rẹ̀ pamọ́ pé òun ò fẹ́ kẹ́nikẹ́ni kó gbúròó òun mọ́ nínú ayé kó rí òun sí ojú àjàgùnmàlè ló kù tá a máa ń rí àjàgùnmàlè ló rẹpísẹ́ǹtì ọlọ́run olódùmarè nínú ayé kí wá lórúkọ àjàgùnmalè nínú ayé àjàgùnmalè ní ọdún ọdún ọdún ọdún tí gbogbo ayé ń ṣe lénìí àjàgùnmalè ní ń jẹ́ ọdún olúwo òde ọ̀run òun ni ọdún o kí ni ìtumọ̀ ọdún àjàgùnmalè ó wà lé ayé yóò wá gba ọpẹ́ tí gbogbo ayé kó jọ ní ọjọ́ tirẹ̀ yóò wá fi kó lọ fún olódùmarè ńlé gẹ́gẹ́ bí bàtí èèyàn lọ gba ìṣàkọ́lẹ̀ níbì ọdún ò kì í ṣe ohun téèyàn máa ń dá ṣe àìmọye ẹni tí ọdún ṣíṣe ti báyé rẹ̀ jẹ́ àìdáṣọdún gbogbo babaláwo ẹ̀yin náà súnmọ́ bí ẹ wá gbọ́rọ̀ tí mo fẹ́ bá wa sọ mo fẹ́ ṣọdún fáàmì lọ́la mo fẹ́ ṣọdún fáàmì lọ́la babaláwo ìdádúró fá ṣe babaláwo a máa lọ́gàá a máa lágbàáwo tọ́jú ọmọ máa ṣe ọdún papọ̀ tó bí wọn tó bá dé pé olúwa dàgbà awo tó ti tẹ mọ́ nfa tó pọ̀ tẹ́ ti lọ́mọ wo tífà tó ń bẹ ń lé yìí ti lé lógún ẹ̀tún tọdún ṣe o ṣùgbọ́n gbogbo ọmọdé tó ń ṣọdún fá ifá mẹ́wàá wà nù ilé rẹ o wá bọ̀ fún àwọn olùkọ́ ṣoṣo lọ́jọ́ ọdún o ò ṣọdún o torí ọjọ́ ọdún kì í ṣàwúre ọdún ifá kì í ṣe ẹ̀yọ́nú ọdún bá kì í ṣe sọyè bẹ́ẹ̀ àwúre tún ni ẹ̀yọnu tún ni ìsọyè tún ni torí bí ọba adẹ́dá ọba adániwáyé bá ti ń dunnú sí wa dandan ni kéwé orígi ó jẹ́ fún wa dandan ni kégbò ìdí rẹ̀ ó dáhùn dandan ni ká ṣe àṣeyọrí nínú ayé dandan ni kí yèwọ́ ó là ká tún ní ìmọ̀ láti tẹ̀síwájú sí i. ẹran ọdún tá a bá so mọ́lẹ̀ bí ifá bá jẹ́ mílíọ̀nù nínú ilé rẹ gbogbo ọ̀nà ọ̀làǹfààní àti jẹ́ ìwọ náà wo àpẹẹrẹ ọdún látara àwọn tí wọ́n ń ṣọdún ẹlòmíì ó pẹ̀rẹ̀ ọdún nínú ilé rẹ̀ ó lè má jẹnu rẹ̀ kó jẹ́ pé wàhálà àdúgbò ni ó jẹran tán mo bá sílé ẹfẹ́lẹ̀ mélòó lọ fẹ́lẹ̀ mélòó nǹkan tó ń pè lọ́dún nìyẹn kì í ṣe kó o dá gbọ́fà rẹ nìkan ṣoṣo kó ló ṣọdún ó ṣọdún ó bọ́fà ni sọ pé mo fẹ́ bọ́fà mi má sọ pé o fẹ́ ṣọdún tó bá fẹ́ bọ́fà rẹ o lè dá bàfà rẹ bọ tó bá ti di ọdún bífà rẹ ò jẹ́ nínú ẹran tó pa gan o ti ṣọdún tó bá ṣe pé gbogbo ifá tó wà nínú ilé rẹ ló jẹ́ nínú ẹran tó pa tí fáwọn gan ò bá láǹfààní àti jẹ́ orúkọ ifá rẹ ló fi pe ọdún wálé orúkọ ifá rẹ ló fi gbàlejò ọdún orúkọ ifá rẹ ló fi ránṣẹ́ sí olódùmarè pé mo fẹ́ mọ́pẹ́ fún yín o àtèmi àtàwọn ọmọ awo mi a fẹ́ dúpẹ́ oore ọdún a fẹ́ tiwa lọ́wọ́ ìwọ olódùmarè a fẹ́ ìdúpẹ́ pásọ́nà ìdúpẹ́ ní ọdún títì rẹ tí wọ́n ń dá ṣe olódò rẹ ó sì pàṣẹ fún àjàgùnmàlè bóyá lọ síbẹ̀ lọ gbọdún lọ́wọ́ rẹ̀ wá lọ gbàgbọ́ ọdún wá tó àjàgùnmàlè ní ọdún tí yóò wá gbẹ̀tọ́ ẹ̀ ọmọ tá a bá wá bí ní àkókò tájàgùnmàlè ń bọ̀ wá gbẹ̀tọ́ la máa pè ní ọdún ọdún owó ọdún ọlá ọdún kìnnìkan abọ́dúnrìndé abíọ́dún ọmọ ọdún gbogbo ni ó máa wá bá ọdún jó kọ pé lákòókò tájàgùnmàlè wáyé la bí irú ọmọ wọn yìí tó gbogbo ọmọ tá a bá wá bí lákòókò ọdún a gbọ́dọ̀ yọ̀ fún àjàgùnmàlè wípé a bímọ nítorí gbogbo ọmọ wọn yìí wọ́n tẹ̀lé àjàgùnmàlè wàsáyé mọ́tò àjàgùnmàlè ni wọ́n wọ̀ èyí ò rújú rárá gbogbo ọmọ tá ti bí lákòókò ọdún oníṣẹ̀ṣe ni ọmọ tá a bá bí ń jọ ọdún oníṣẹ̀ṣe ni ọmọ tó bọ́dún nìde oníṣẹ̀ṣe ni ọmọ tá a bí ń jọ kejì ọdún oníṣẹ̀ṣe ni ń jọ kẹta ọdún oníṣẹ̀ṣe ń jọ méje sọdún oníṣẹ̀ṣe ni èyí ò rújú rárá rárá torí pé ọmọ àjàgùnmàlè ni o àwọn oníkọ̀tà àjàgùnmàlè fi ránṣẹ́ tó mú dání wá sí ilé ayé nu so fún díẹ̀ yìí àjàgùnmàlè ní ọdún àwọn tí ló bá gbẹgbẹ ifá sọ nípa ọdún àwọn ọmọ tá a bí lákòókò tí àjàgùnmàlè ń wáyé ni wọ́n ń bọ́dún jókòó fún àpẹẹrẹ ìfàsọni náà ṣe orígbèmí wípé ṣọ́ngíṣọ́ ò jẹ́ ká gbá ẹyin lójú ìpẹ́ ni ò jẹ́ ká tẹ rẹ̀ mọ́lẹ̀ ọ̀tẹ̀ ni ò jẹ́ kẹ́yẹ mọ́ lórí bàbá ẹ tó bí lọ́mọ adíbáfọ́ ọdún tí ń ṣe yèyé olówù ẹbí fọdún rere kó bọ̀ wálé o ènìyàn rere kì í gbẹ́yìn ilẹ̀kùn ẹgbọ́n mi yé ọdún tí bá ń wí yìí ọdún ẹ̀là ló kọ rẹ̀ ọdún ẹ̀là ló bí olówu lọ́mọ ọdún ẹ̀là ló bí olówu lọ́mọ ọdún ẹ̀là lórúkọ títí rẹ̀ sọfúndì èyí oríṣiríṣi èèyàn ló bọ́dún jó kọ oríṣiríṣi irúmọlẹ̀ ló bọ́dún jó kọ láwọn àgbààgbà tó ń dẹbọra láyé kan tó lọ fúndì èyí ó lè yí gbogbo wa wípé Àjàgùnmàlè olúwo òde ọ̀run òun ni olórí fún gbogbo oníṣẹ̀ṣe pátápátá kápátá eléégún tó sọ pé ìyàn àjàgùnmàlè tó kó kéré egun rẹ̀ ò lè gbé dálẹ̀ o olóòṣà tó kó yá àjàgùnmàlè kéré òòṣà rẹ̀ ò lè ṣègbè lẹ́yìn rẹ̀ kò sí onírúnmọlẹ̀ tó bá sọ pé báwo ni tàjàgùnmàlè olúwa ẹ̀ṣẹ̀ tó kòfo láyé ni fúndì èyí àjàgùnmàlè ni alágbàwí lóde ọ̀run ìtàn bá ń bọ́ lódùmarè sọ tólódùmarè bá ń tiri tí ó tètè bá wa ṣe é a lè bẹ àjàgùnmàlè sí olódùmarè àjàgùnmàlè yóò lọ rèé bẹ̀bẹ̀ fún wa lọ́dọ̀ ọlọ́run olódùmarè ọlọ́run ó wàá ṣe fún wa. so fún díẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ti wá gbàgbọ́ pé àjàgùnmàlè yóò ní olódùmarè ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín pàjàgùnmàlè lólódùmarè gẹ́gẹ́ bí pé ẹ̀ tá à ń rí ẹ̀ tá à ń rí ajagùnmàlè kọ́ ló o gbogbo ènìyàn ajagùnmàlè kọ́ ló lódùmarè igbákejì olódùmarè ni bí kápẹ́yàn ní pa lóde òní kó lè yé wa kápẹ́yàn ní pa personal assistant ni ajagùnmàlè jẹ́ sí olódùmarè ṣùgbọ́n ajagùnmàlè yìí òun ló ń ṣojú gbogbo orúnmọlẹ̀ ayé gbégún ó bá lọ sódò ọ̀run ilé àjàgùnmalè ní ó kọ́kọ́ wà bí òṣèré ó bá lọ ọ̀run olódùmarè ilé àjàgùnmalè ní ó kọ́kọ́ yà sí nígbà táwọn olùmọ̀lẹ́ ṣe ìrìn látàyè lọ sódò ọ̀run ilé àjàgùnmalè ni wọ́n máa ń gbà wọ ilé olódùmarè àjàgùnmalè ni máa ń jẹ́ kó mọ̀ pé ẹ má pẹ́ o lóde ọ̀run lásìkò yìí àgbọ̀dọ̀ pẹ́ o bí wọ́n bá pẹ́ jù kò ní lè padà sí ilé ayé mọ́ fúnde yìí tó bá wá rújú gẹ́gẹ́ bí Ọ̀rúnmìlà ṣe ti jẹ́ kó yé wa àti ẹ̀kọ́ tó wà nílẹ̀ kó ṣe gbogbo babaláwo ló lè jẹ́ àwọ̀ àjàgùnmalè o kó ṣe gbogbo babaláwo ló lè rí lé àjàgùnmalè wọ̀ torí ìgbà tí Ọ̀rúnmìlà bàbá akẹyọ̀ fún ara rẹ̀ wà láyé tóun ń lọ tó ń bọ̀ nílé àjàgùnmalè tóun láti bọ́ọ̀mù láfi máa ránṣẹ́ lọ sílé àjàgùnmalè báwo ni mo ṣe máa rọ́mọ ọrún lọ ọbẹ̀ gbogbo odù ifá ló lọ lé àjàgùnmalè wọn ò rí lé wọ̀ torí bọ́ ọ̀pọ̀lọpọ̀ odù ifá ni ìwà rẹ̀ kò wọ ilé Àjàgùnmàlè ṣe mọ̀ pé àlè wà láyé ká má kù síbi kan ṣòkóṣe gbogbo wọn náà ló tó lé Àjàgùnmàlè wọ̀ ọ̀pọ̀lọpọ̀ gbogbo ọkọ ló pàfẹ́ Olódùmarè mọ́ tán kálukú náà ṣèṣe ẹlẹ́ran ara nílé ayé so gbogbo odù ìfakọ́ lórí l'Àjàgùnmàlè wọ̀ ọ̀sẹ̀ ọ̀túnwá mẹ̀sìkọ̀lé ló yege jù láwùjọ gbogbo odù Ifá tó ilé Àjàgùnmàlè wọ̀ níwàrún òun ló máa ń rán lọ sí l'Àjàgùnmàlè nítorí pé ibẹ̀ ni wọ́n gbà ń gbẹ bọ lọ fọlọ́dùmarè tó bá ti ń gbẹ bọ tó bá gbẹ ẹbọ ẹbọ ẹbọ dọ̀run o ilé àjàgbàlè ni wọ́n ń rúbọ lọ ẹbọ tó bá ilé àjàgbàlè ni wọ́n ń rúbọ lọ so ọṣẹ ìtura ló yege kì í ṣọṣẹ ìtura nìkan ṣoṣo ló yege láàrin odò o ọkọ̀rọ̀ ọ̀sá ń bẹnu àwọn tó yege ọ̀sá ọkọ̀rọ̀ ń bẹnu àwọn tó yege àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún wọn babaláwo tó ń kọ́fá kó o lè mọ àwọn olóyege àwọn tó yege là ń pè ní òrìtẹ̀ nínú odò àwọn tó orí tẹ̀ tó ìyẹn ni àwọn tó ajagunmalè tó stamp pé ẹ yege ṣùgbọ́n ẹni tó yege jù ní ọ̀sẹ̀ tùá ìdí náà tó jẹ́ pé tẹ́lẹ̀ máa rúbọ rẹ̀ ẹlẹ̀ tó bá ti dẹrù rẹ̀ ẹlẹ̀ ọ̀sẹ̀ tùá ló ń pè pé wá bá mi gbé wá bá mi gbé wá bá mi gbé nípa fi ní adéṣẹ́ lọ jẹ́ ifá òmìnìṣẹ́ ọṣẹ́ máa gùn báraka ẹ̀yẹ àmọ̀nàmọ́ná ó ṣojú ọlọ́run ọba yòró yòró adífà fún ọ̀pọ̀ ṣoṣo ọ̀ṣẹ́ ọ̀ṣẹ́ ò jẹ ọ̀ṣẹ́ ò mu ọ̀ṣẹ́ gbẹ́bọ̀ ọ̀rọ̀ rajà tẹ́lẹ́lẹ́ ìgbà ariwo ńlé olú ọdẹ òkìkí ẹ̀bọ́ sì sọ́fù ìgbà ariwo ńlé olú ọdẹ ọ̀ṣẹ́ tura ò wá gbá tètètètètètètètè ọ̀ṣẹ́ tura ò wá gbá tètètètètètètè kó o gbèrú kẹ́bọ̀ ó fín kó o gbèrú kẹ́bọ̀ ó dà

dífá fún wọn ní gbọ̀nsá ìbíọ́lá wọn gbé sí lọ wọ́n ní kọ́mọ kí gbogbo ọlọ́run tó sí lọ kó lè padà dé ǹjẹ́ síbọ̀síbọ̀ ńlá wíńbẹ́ yí ọláwa tó ti sí lọ ọlánà àṣídẹ̀yìn bọ̀ èyí fi hàn pé tí ọ̀sẹ̀ tí wọ́n bá ti gbẹ́bọ̀ dé ilé àjàgùnmàlè tó nílé wọ̀ àdúrà ẹlẹ́bọ̀ ṣe kí ni ó gbà nìyẹn kó máa retí ìdùnnú kó máa retí ayọ̀ lókù ń bẹ́ẹ̀ kó máa retí ijó kó máa retí ayọ̀ lókù fúndìí èyí àjàgùnmàlè ní ọdún Ajagunmalè ní ọdún ọdún tí gbogbo ayé ń ṣe gbéléwúrẹ́ bá pe wúrẹ́ ọdún Ajagunmalè ló pe wúrẹ́ fún bálágùtàn pàgùtàn lọ́dún Ajagunmalè ló pe wúrẹ́ pàgùtàn fún bálágbò bá pàgò lọ́dún Ajagunmalè ló pàgò fún bẹ́lẹ̀ wọn bá pẹran lọ́dún Ajagunmalè ló pẹran ọdún fún ẹni tó bá sì ń ṣọdún láyé ó gbàgbọ́ pé Ajagunmalè ń bọ̀ wá mẹ́tọ́ òun lọ fún Olódùmarè ìdí ni tó jẹ́ pé ẹ̀ lè rí ẹnìkan kó yí orúkọ ọdún padà láyé orúkọ ọdún ò lè yí padà àyà ọ̀lẹ́ kó mùsùlùmí kó lóun òṣọ́dún mọ́ pé ọ̀sẹ̀ lòun ń ṣe àyà ọ̀lẹ́ kó kìsẹ́lì kó lóun òṣọ́dún mọ́ pé ọ̀sẹ̀ lòun ń ṣe àyà ọ̀lẹ́ kó níṣẹ̀ṣe kó lóun òṣọ́dún mọ́ pé ọ̀sẹ̀ lòun ń ṣe gbogbo ayé ní òṣọ́dún tí ò lè yí padà ẹnì orúkọ rẹ̀ láfi yí òkà padà gbogbo tá a bá ti ń kà ení o èjì o ẹ̀ta o ẹ̀rin o kó tó di bá a ní ka bẹ́ẹ̀ mọ ọdún láfi yí padà ọdún láfi yí padà túnde yìí àjàgbàlè ló ní agbára láti tún iṣẹ́ olódùmarè ṣe ní òde àjàláyé tàwa làjàgbàlè babaláwo ni o ìdí tí babaláwo fi jẹ́ olórí fún gbogbo awọ ayé nu o babaláwo lolórí fún gbogbo awọ ayé babaláwo wo babaláwo tó mọlé àjàgùnmọ̀lé wọ̀ babaláwo tó tó ilé àjàgùnmọ̀lé wọ̀ bí mi ṣe jẹ́ ọmọ àjàgùnmọ̀lé yìí babaláwo tó bá ti tó ilé àjàgùnmọ̀lé wọ̀ ni babaláwo babaláwo tó bá tó ilé àjàgùnmọ̀lé wọ̀ ló lè sọ ohun tó ṣẹlẹ̀ láyé babaláwo tó bá tó ilé àjàgùnmọ̀lé wọ̀ ló lè sọ ohun tí ò tójú rẹ̀ ṣẹlẹ̀ babaláwo tó bá tó ilé àjàgùnmọ̀lé wọ̀ ló lè pàtàn tẹ́nìkan ò pa pa bẹ́ẹ̀ lẹ́ṣẹ̀ babaláwo tó bá tún lájàgùnmọ̀lé wọ̀ ni ó mọ ohun tí olódùmarè fẹ́ àti ohun tí olódùmarè kò fẹ́ láwùjọ àṣàlù ayé fúndì èyí kí n má bàa pẹ́ lórí èyí ọdún ni àjàgùnmọ̀lé àjàgùnmọ̀lé sí lólúwo lóde ọ̀run fún gbogbo babaláwo tí ò bá fẹ́ mọ̀ ọ̀rúnmìlà bàbá akẹyọ̀ tó bá yíwọ́ fún bàbá akẹyọ̀ gọ́gọ́gọ́gọ́gọ́ àjàgùnmọ̀lé ni ó pé o èyí jù ẹ pé babaláwo kan lóde àjàláyé yìí tí ohunkóhun bá yíwọ́ fún tàbí ooru lójú Ajagunmalè ló gbọ́dọ̀ pè àwa ló gbọ́dọ̀ ránṣẹ́ sí tó bá wá kọ̀ tí ò ránṣẹ́ sí ilé Ajagunmalè ó ń tọ́ra rẹ̀ ní yóò kọ̀ wá Ajagunmalè òkúkú pé èèyàn pé kílé tó wá lé mi ọmọ Ajagunmalè ló gbọ́dọ̀ ránṣẹ́ sí ìtò bá dúdú gbogbo àgbáyé ọmọ Ajagunmalè ló lè sọ ilé Ajagunmalè ní ìmọ́lẹ̀ rẹ wà ilé Ajagunmalè ní àtúnṣe ń bẹ Ajagunmalè ló lè bàṣírí babaláwo ajagunbalẹ̀ ló lè bàṣírí ọlọ́gbẹ̀rì ajagunbalẹ̀ ló lè rí ojútùú sí nǹkan tó bá ti bàjẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí fúnde èyí gbogbo olùgbé ayé ẹbí nígbà tí ọmọ ìlà ń bẹ lóde àjà láyé àwọn nǹkan kan oríṣiríṣi nǹkan ló ti yíwọ́ fún Ọ̀rúnmìlà tó ṣe pé àwọn ọ̀tá wọn fẹ́ ba awo jẹ́ ẹ̀rín nílé awo tẹ́ ń wò yìí gbogbo olùgbé ayé àwọn kọ̀ọ̀kan bẹ nílé awo yìí tí ò ṣe sọ fáyé tí ò ṣe sọ tó ṣe pé yàrá àṣírí ló wà ní yàrá òṣòro tó ṣe pé bẹ́ẹ̀ lómi ìbá gbọ́ pé wọ́n ń ṣorú orò báyìí etí tí ó fi gbọ́ ọ̀tọ̀ ni ojú tí ó fi wò ó ojú mi ni nígbà tí wàá ṣẹ̀ nígbà tí wàá ṣẹ̀ ṣùgbọ́n gbogbo nǹkan tó wọ bàbá wa ẹ sáfún jọ́nà tó ń bò ó sí jọ́nà lọ́hùn òun ni àwọn òyìnbó wá sọ di gbàgede yìí o òyìnbó ń polówó pé kí wọ́n ṣe kí ṣe tẹ́sì fóbìnrin báyìí o ọkùnrin òyìnbó polówó pé kọ́ lọ yẹ ẹ̀dí obìnrin wo oríṣiríṣi eléyìí lọ ti ń ṣe é sì yín o nígbà tí ìwà ṣẹ̀ ọkùnrin ò lè sọ pé òun fẹ́ yẹ ẹ̀dí obìnrin olóbìnrin wò wọ́n ó pa ni bẹ́ẹ̀ ó máa ṣe ní ìdàkọ́ńkọ́ tọ̀rọ̀ rẹ̀ bá gbà bẹ́ẹ̀ àwo ni ó fi ṣe obìnrin ó ní ìhòòhò níwájú ọkùnrin tó ṣòro fún ọkùnrin ó wẹ̀ fóbìnrin ní òhò ṣùgbọ́n kò gbọdọ̀ sọ pé mo wẹ̀ fún ní òhò kò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ inú àwo ni èyí wà babaláwo máa jèrú ṣùgbọ́n ó mọ̀ pé tó bá sọ fẹ́ lẹ́bọ pé à mo jèrú ẹni ó ṣe ṣe kí ni ẹlẹ́bọ má dùn yóò fi ọgbọ́n yóò fi ṣe èyí ló ń kọ́ mi là lọ rèé ṣòro nílé ọlọ́fin lọ́dún kan ilé ọlọ́fin ló lanu kòtò ló ṣílẹ̀ ọmọlàdé sọmọ pé tọ̀ láti dí kòtò yìí o ewúrẹ́ lẹ́bọ àgùntàn lẹ́bọ màálù lẹ́bọ eku lẹ́bọ ẹja lẹ́bọ ẹyẹ lẹ́bọ aṣọ lẹ́bọ mo ra nǹkan ẹbọ ó kúnlẹ̀ ọlọ́fin rà lóòótọ́ bẹ́tọ́mìlà dẹ̀ débẹ̀ tó bẹ̀ sí ní pé ilẹ̀ ilẹ̀ ló wò fẹ́ odidi nǹkan tọ́mìlà mú wa a ti ṣe ṣe ilẹ̀ níṣe ní tọ́mìlà gé etí eku fóònù etí ẹran ìyẹ́ ẹyẹ etí aṣọ kó wá bo gbẹ̀ mọ́lẹ̀ ó dẹ̀ gbọ́dọ̀ kó gbogbo ẹrù yìí kúrò nínú ilé ọlọ́fẹ́ ọlọ́fẹ́ ó dẹ̀ gbọ́dọ̀ mọ̀ pé wọ́n kún kọ́kọ́ nílé òun ha báwo lòun ó ṣe ṣe tó bá níbẹ̀ kò burú o ọmọlà bá lọ bẹ orò lọ́wọ́ ẹ̀ pé kò yé mi o <laughs> mo fẹ́ kẹ́rù kó lọ lọ́fẹ̀ẹ́ ọlọ́fin ti gbọdọ̀ rí pé mo kẹ́rù kó lé òun à ah, wọ́n ní ṣe ní kọ́mílà sọ fọlọ́fin pé òun àti ọ̀gbọ́dọ̀ pàdé tó bá fẹ́ rúbọ yìí ọlọ́fin gbọdọ̀ fi àyíká ọgbọ́dọ̀ fi gbàálẹ̀ dọ̀là mẹ́jọ orò náà ń bẹ lótú ìfẹ́ tó ń la bá fẹ́ lọ ṣòro nílé ọlọ́fin ọlọ́fin gbọdọ̀ kú òun àyíká lára àwọn orò náà ni báyìí lọ́mí là ṣe sọ fọlọ́fin pé ó gbọdọ̀ fi àyíká lẹ̀ pápá jùlọ orò gbọdọ̀ kéé orò náà á ràn lọ́wọ́ nínú ètùtù yìí orò gbàdé kan ọmọlà mú gbogbo ẹrù tó fi ń rúbọ yìí ó kó kó ní ọlọ́fun ó kó lọ lé rẹ̀ kí la ṣe máa rí tí bá so mọ́lẹ̀ lẹ̀ lẹ́nu ọ̀nà lé mi ayé ò tún rí pé mo so ẹran mọ́lẹ̀ ọmọlà kó gba ọjà lọ ó lọ tà á torí ní tẹ́yọ̀ bá rí kiri ní ara nínú ọjà yìí ni tí gbogbo ẹ̀tún gbé yíwọ́ tẹ́kùn gbé fún nǹkan ìyàwó ọlọ́fin tó wá sójà lọ lọ́jà ńjọ́ kejì tó ń lọ́ta nǹkan lọ́jà ó tún rí ọmọlà lọ́jà èrù tí wọn gbọ́dọ̀ rí lé wọn ó padà fẹ́ni sọ pé òun rí gbòdélé lọ́sọ̀ bọ́lọ́fin lé ọlọ́fin gbogbo tọ́mìlà tó rẹ̀ tilẹ̀kùn ẹ ẹ̀rọ ẹ ló kó lọ o ó lọ ta lọ́jà ní gbogbo ojú mi rí aṣọ tó gbà bí ó lọ ta ni ẹyẹ tó gbà bí ó lọ ta ni inú bá bí ọlọ́fin iṣẹ́ ọmọlà lè ṣerú ẹ̀ fún òòṣà ọmọlà tó ń gbàgbọ́ tí ò tọ̀hún rí tóun ò tán rí oníkọlọpọ̀ ọmọlà wà ń gbọ́ ọmọlà débẹ̀ olóbìnrin wọ̀ọ́mìlà gbogbo tó kó lọ bí kílódé tó kó lọ kó lọ tà á ilẹ̀ sì sọ fún pé kò gbọdọ̀ sọ fún pé òun tà á ilẹ̀ sọ fún pé kò gbọdọ̀ jẹ́ kọ́lọ́fin mọ̀ pé báyìí ló ti ṣe èrù ha pé wàhálà ti dé gbogbo ayé ọlọ́fin ń ibi tó ń là kó sí gbọdọ̀ dalẹ̀ kò gbọdọ̀ sọ ohun tí èyí ló wá mú kí ọ̀hún mi là ronú pé ọlọ́fin èmi ò kó nǹkan kan lọ o inú kòtò ilé rẹ ni mo rí gbogbo ẹ̀ mọ́ o ṣe bí ìṣòro tó o ní ti tán ṣe bí kòtò ti padì kòtò tó lanu ó ti dì ọlọ́fin ni tó bá gbénu ilẹ̀ ló kó gbẹ ilé ilé òun lórí gbogbo ẹ̀ mọ́ òun fẹ́ rí oníkọ́mìlà wá walẹ̀ kó wá walẹ̀ kó wá gbogbo ilẹ̀ eléyìí kí ó kó gbogbo nǹkan tó rì mọ́lẹ̀ yẹn kó kó jáde òun fẹ́ rí ha ayọ̀mílà tún já pé ń la ti ń ṣe léyìí ní tá a ti tà sọ́jà káwa lẹ̀ wọ́n fẹ́ rì kò yí ọmílà mọ́ ọmílà ni ọlọ́fin yóò nìyẹn tó bá rí bẹ́ẹ̀ kọ́ ètò sọ yìí àṣẹ ti gún ọba tọba láṣẹ o ṣùgbọ́n kò lè jẹ́ ènì torí pé àná la èrì mọ́lẹ̀ agbọ́dọ̀ kíta tó bá dijọ́ ìje àwa kó gbogbo ẹ̀ jáde àti pé bójú ọdún kan lé ní lábá walẹ̀ ààyè ní gbogbo rẹ̀ ó wà wọn ò ní kú sòjẹ́ odijọ́ méje lẹ́nu tọ́jọ́ méje àwà kó gbẹ̀ jáde èròǹgbà ọmọlà ní pé ọkàn ọlọ́fin ó kú ní ibẹ̀ ọmọlà bá lọ lé ń bo odijọ́ kẹta ọlọ́fin tó ránṣẹ́ lọ bọ́mọlà lé pé ṣé kò gbàgbé pé ọjọ́ ń kó bọ̀ ọjọ́ méje yẹn ò lè yẹ o èyí ló mú kóminú kọ̀ọ̀rún mìlà ọmọlàbà òkìkí lòún lè ṣe ó bá gbalé lọ olúwo lóde ọ̀rọ̀ amúlá wọ igbó àjàgùnmalè lọ o ó ní àjàgùnmalè gbà mí o kò yé mi tó o báyìí báyìí báyìí ṣẹlẹ̀ ńlẹ̀ ọlọ́fin ẹran tá a ti tà sọ́jà ọlọ́fin ló ń fẹ́ rí aṣọ tá a tà sọ́jà ọlọ́fin ló ń fẹ́ rí báwo la ṣe ṣe yìí sí o àjàgùnmalè ní kọ́mùlà lórí ìrúbọ wá kó ń lọ bá olódùmarè báyìí ni àjàgùnmalè ló rúbọ ó gbé fájàgùnmalè àjàgùnmálẹ̀ gbé ẹbọ dọ̀dọ̀ olódùmarè olódùmarè báyìí báyìí ni ohun tó jọ mí là ń rí nílé ọlọ́fin olódùmarè wá bi léèrè pé ṣé ó rí etí eku mọ́lẹ̀ olórí ọmọlà kì í purọ́ ṣé ó rí etí ẹja mọ́lẹ̀ olórí ṣé ó rí etí aṣọ mọ́lẹ̀ olórí ṣé ó rí etí ẹran mọ́lẹ̀ olórí ṣé ó rí ìwùwẹ̀ ẹyẹ mọ́lẹ̀ olórí gbogbo tó ní òun rí mọ́lẹ̀ ó rí mọ́lẹ̀ ó pé ó ní bẹ́ẹ̀ ni ó ní kó máa lọ ní kó sọ fọ́mùlà pé tọ́jú méje bá gbé kó débẹ̀ kó lọ pé wá jagunmọ̀ oníwà jàgùnmàlè ó lọ rèé ràn lọ́wọ́ báyìí náà mi là ṣe ránṣẹ́ ló ṣe fọwọ́ dídé ọlọ́fin mu torí pé tó bá ti gbóhùn ẹnu àjàgùnmàlè kò tún bẹ̀rù mọ́ ó mọ̀ pé àjàgùnmàlè ò ní purọ́ fóun àjàgùnmàlè sọ fún mi là pé tó bá ti dọ̀la o máa lọ sílé ọlọ́fin tọ́jọ́ méje ó pé yìí pàdé mi ń bẹ̀ àmọ́ tó bá ti débẹ̀ o máa pè mí pé àjàgùnmàlè etí aṣọ wa sọdaṣọ o àjàgùnmàlè.

ó pa àjàgùnmalè ẹni ní mẹ́mọ̀ pé ó tó lúwo lọ́rùn o àjàgùnmalè etí èkú kóde ku àjàgùnmalè o ẹni ní mẹ́mọ̀ pé ó tó lúwo lọ́rùn àjàgùnmalè etí aṣọ kódaṣọ o àjàgùnmalè ẹni ní mẹ́mọ̀ pé ó tó lúwo lọ́rùn àjàgùnmalè etí ẹran kódẹran àjàgùnmalè ẹni ní mẹ́mọ̀ pé tólúwo ọlọ́run àjagunmalẹ̀ o ẹ̀yin ará mi bí Ọ̀rúnmìlà ṣe bẹ̀ sí ní pàjagunmalẹ̀ bẹ́ẹ̀ ṣe nílẹ̀ lanu gàá ṣe lè kú bọ́ta ẹja bọ́ta ẹyẹ bọ́ta ẹran bọ́ta lódìdí lódìdí lóyẹ lóyẹ ẹ kí lè léyìí ọlọ́fin bá fojú ara ẹ̀ rí i pé a ọlọ́fin bá bẹ̀ sí ní bẹ̀ Ọ̀rúnmìlà ọmọlẹ̀ dákun má bínú má bínú ajagunmalè kí la máa ṣe wọ́n ní tó bá dẹfánù lọ́fin kó fà ọlọ́fin láàfin díkò tuntun ló sọ pé òun fẹ́ rí nǹkan ẹbọ tẹ́ ti rú ọlọ́fin ní tó bá wò díkò tó tó bá ti jẹ́ ni ìyàwó òun ló wá sọ fóun lé ìyàwó òun ló sọ tó jù rẹ̀ ò rí fóun o ó lẹ́ tó bá dẹfánù lọ́fin kó bọ́ ṣe pè ìyàwó débẹ̀ tó bá fi ìyàwó wọn ilẹ̀ báyìí ilẹ̀ bá lanu ló bá gbé ìyàwó mi lè bá padòdé àṣẹ ìyàwó ọlọ́fin yìí ló ṣe ilẹ̀ tílẹ̀ fi lánú torí pé ó ṣàgbèrè nílé ọlọ́fin ìyàwó ọlọ́fin ló ṣàgbèrè nílé ọlọ́fin tílẹ̀ nílé ọlọ́fin ṣe kí ni tó fi lánú torí ẹ̀ ló fi jẹ́ pé ìyàwó ọlọ́fin nílẹ̀ fẹ́ gbà ọmọnìyàn sì rèé òun ò fẹ́ fẹ́ èèyàn ṣòro lọ́tọ̀ orí ẹ̀ṣẹ̀ bọ́ ìyàwó ọlọ́bìn ló tún fojú ara ẹ̀ lọ nípa ẹbọ lọ́jà àfìgbà tó fi ra ẹ̀rú bọ lótùfẹ̀ ṣe ní báyìí wípé tajagunmalè ní òṣẹ báyìí ni ohun gbogbo ṣe ń lọ déédéé tọ́lọ̀ fi ń dàsí yọrí tún ní àkókò kan tí òṣò ń jẹ lórílẹ̀‐èdè tí yàn mú ọmúlà tó lọ bá olódùn olóbájàgùnmalè èyí làjàgùnmalè fi sọ fọ́mùlà pé lọ sọ fún gbogbo àwọn èèyàn rẹ̀ igi gàrí kan lọ rì mọ́lẹ̀ èso àgbàdo kọ́ rì mọ́lẹ̀ èso ata kọ́ rì mọ́lẹ̀ èso ọsàn kọ́ rì mọ́lẹ̀ kó máa retí ẹ̀mí àjàgùnmalè báyìí làjàgùnmalè ṣe wá ń rọ̀jò sí igi igi gàrí la rì mọ́lẹ̀ igba ni gàrí gbé wálé ó ní ìwòrì tọwọ́ fún tọwọ́ fún tọwọ́ fún ìwòrì tẹsẹ̀ fún tẹsẹ̀ fún tẹsẹ̀ fún ìwòrí fi gbogbo ara ẹ̀ fún ṣẹ̀ṣẹ̀ rúrú ṣẹ̀ṣẹ̀ rúrú ṣẹ̀ṣẹ̀ rúrú adíbá fún àgbàdo òjò òun rò rí èpè lọ́dún wọn ní kó rúbọ ẹ̀gbọ́n kí làgbàdo lọ bọ̀ owó tuntun làgbàdo lọ bọ̀ owó tuntun kí làgbàdo lọ bọ̀ aṣọ tuntun làgbàdo lọ bọ̀ aṣọ tuntun kí làgbàdo lọ bọ̀ ọmọ tuntun làgbàdo lọ bọ̀ ọmọ tuntun àgbàrá èyí o àgbà òdodo ẹni bí àdàgbà àgbàbíra àgbà ń gbà ajagunmalè ló wá rọ̀jò sí gbogbo oúnjẹ tá à ń jẹ lórílẹ̀‐èdè yìí lénìí ajagunmalè ló mọ̀nà tó ń gbà sọ igi gàrí di gàrí fún wa tá a fi ń jẹun ajagunmalè ló mọ̀nà tó ń gbà sọ èso ata di ata tá a fi ń ló jẹjẹ ajagunmalè ló mọ̀nà tó ń gbà sọ orí iṣu díṣu tá a fi ń ríṣu jẹ lára àwọn àṣeyọrí tájàgùnmàdé ń gbáyé ṣe fún wa nù tá a gbọ́dọ̀ fi fún ní dúpẹ́ tiẹ̀ tọdún bá jọ. tó ìwọ tó fẹ́ mọ̀ nípa àjàgùnmàlè mo lérò pé o ti gbọ́ mi dáadáa báyìí àjàgùnmàlè ni mo fi hàn ọ́ yìí òun ló lórí ayé lẹ́yìn ọlọ́run àjàgùnmàlè ló kàn òun lọ́lọ́run wa kékeré tábà wá wá ọlọ́run bàbá ọlọ́run ọmọ bẹ́ẹ̀ ká máa sọ pé ọlọ́run olódùmarè lọ́lọ́run bàbá ká máa pàjàgùnmàlè lọ́lọ́run ọmọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn ò pàjàgùnmàlè lọ́lọ́run torí àlepè lọ́lọ́run torí ọlọ́run ọba tí ò forogún ni àwọn òkè ìfẹnìkan wí ọlọ́run nílẹ̀ yorùbá ilé fi máa ń yà mí lẹ́nu gbogbo ọmọ yorùbá tẹ́nìkan wá dé tó sọ pé àwọn mìíràn jẹ́wọ́ wípé ògún lọ lọ́rùn wọn àwọn mìíràn jẹ́wọ́ wípé ṣàngó lọ lọ́rùn wọn àwọn mìíràn jẹ́wọ́ wípé ọ̀ṣun lọ lọ́rùn wọn àwa jẹ́wọ́ rẹ pé ìwọ lọ́lọ́run tiwa ẹ bèè lọ́wọ́ ẹni yẹn pé ta ló ta ni wọ́n jẹ́wọ́ ẹ̀ ta ló pè lọ́lọ́run tiwọn ṣé ìran yorùbá pé ògún lọ́lọ́run rí ni òyìnbó ló sọ ló sọ di god of iron àwọn ọmọ tó ń jẹ god of iron ògún làwa mọ ògún kò dẹ̀ sí mr lẹ́yìn ẹ̀ kò sí mr lẹ́yìn kò sí kódà kò sí bọ̀dá ògún lẹ̀ yorùbá bọ̀dá ògún ò sí bọ̀dá ṣàngó ò sí bọ̀dá ọya ò sí ògún lògún jẹ́ ọya lọ́ya ń jẹ́ no respect torí ọlọ́run ti fi àwọn èèyàn ṣó lórí pé kó máa ṣiṣẹ́ sìn wá kó máa ràn wá lọ́wọ́ ká mẹ́tọ̀ wọn fún wọn kọ́ lọ ṣiṣẹ́ tá a rán wọn ni tí bá gbé bí kíláàsì gbogbo ọba mi mọ́lé yóò ṣiṣẹ́ rẹ̀ yóò parí iṣẹ́ ìbàdí fún lówó ṣẹ́ àti màá lọ lé ẹ̀ ìyẹn òdi ìyẹn ọ̀sọ́ di bọ̀dá so fún díẹ̀ yìí ọlọ́run ti sọ pé àwa ni ọba ká máa ṣèjọba ká dẹ̀ máa rán wọn níṣẹ́ báwo la ṣe máa sọ wọ́n di ọlọ́run ṣùgbọ́n wọ́n tó bọ̀ wọ́n tó sìn wọ́n tó fẹ̀yìntì wọ́n tó pè ní bàbá nígbà tó ń tẹ̀ máa jẹ́wọ́ fún wọn nígbà tó yí wọ́n tó di pé ogun le ogun le ọmọ mi là á gírí pé ókè gbogbo ẹ̀yin mọ̀lẹ́ yìí o amọ̀ yìí ní bàbá o nígbà tẹ́sọ̀dà àgọ́ tẹ́sọ̀dà tó di pé pẹ̀lú ọmọlà ń jà tọ́mọlà wa bẹ̀ ọmọlà kó gbọmọ ẹ̀ lẹ́yìn ọmọlà kó gbogbo ọmọgùn ẹ̀ lẹ́yìn ó wí pé ta ló sọ pé àní bàbá káyì àní bàbá èsì ọ̀dàrà bàbá wa káyì àní bàbá eléyìí ní bàbá wa káyì àní bàbá ó ní èṣù máa ń bọ̀ o akọni èṣù máa ń bọ̀ o akọni láàróyè ń bọ̀ o akọni èṣù máa ń bọ̀ o akọni ọ̀hún mi là sọ pé ọlọ́run ń bọ̀ kò sọ pé a ní ọlọ́run bàbá ló ní a ní so bàbá ni gbogbo onímọ̀lẹ́ jẹ́ fún wa bàbá wa lòòṣà ìyá wa lòòṣà ọ̀hún mi là pé ká pè wọ́n ní bàbá wa ó ní wọ́n tó bàbá fún wa ó ní wọ́n tó ìyá fún wa ọ̀tọ̀ bàbá o tó bàbá fún wa o tẹ̀gànkọ́ o tó bàbá fún wa à ń gbọ́ sásá àwa ò sá o à ń gbọ́ yàyà àwa ò yà ta ni àbùké pàkẹrẹ mọ́ ta ni àbùké ndé ọ̀lẹ́ bá ẹni tó rí wa ṣẹ́pẹ́ àforí ẹ̀ gbé nílé ìfà ò nílé àwa tẹ̀gànkọ́ o tó bàbá fún wa òkú tó bàbá ó tó bàbá fún wa èṣù tó bàbá ó tó bàbá fún wa màkà tó bàbá ó tó bàbá fún wa ọ̀yá tó yeye ó tó yeye fún wa ọ̀ṣun tó yeye ó tó yeye fún wa o tẹ̀gọ́gọ́ o wọ́n tó yeye fún wa. ìtọ́mìlà wí nìyẹn àwọn oníṣẹ̀ṣe àpè èṣù lọ́lọ́run àpè ògún lọ́lọ́run àpè ṣàngó lọ́lọ́run torí àponú àpọ̀dà àmì tàǹsẹ̀ fúndé èyí èyí ni èsì ní yàrá Àjàgùnmàlè àwa sì lọ́mọ Àjàgùnmàlè lénìí àrólé Àjàgùnmàlè ni àwa ń ṣe àrólé odù nílé Àjàgùnmàlè ńlá wa jẹ́ ẹ ńlá wa jẹ́ ọmọ Àjàgùnmàlè ni wá o inú ilé Àjàgùnmàlè la gbé jẹ inú ilé Àjàgùnmàlè la gbé mu ilé Àjàgùnmàlè la ń gbé ibẹ̀ là ń sùn ibẹ̀ là ń jí ohun tó bá rú ẹ lójú ní làárá Àjàgùnmàlè ni kò béèrè káfíńsì sí fún ẹ ohun tó bá sọnù nínú ayé tẹ̀ ń wá tẹ̀ mọ́bi tó sọnù sí ẹ̀yin á béèrè lọ́wọ́ wa àwọn ò sọ fún yín tá a sì búra lé lórí ìwọ tó bá wá sọ pé kò rí bẹ́ẹ̀ jẹ́ àjọ gbé nǹkan lẹ̀ kájọ mú bó jẹ́ yẹpẹlẹ̀ lásán kájọ bù sómi ká bẹ́ lọ́hùn kádẹjọ mú káwà àtọ́lọ́hùn ó dà fún di èyí èyí ni èsì sí ìbéèrè ìwọ tó béèrè pé ta ni Àjàgùnmàlè Àjàgùnmàlè tá a wá wí yìí òun ló mú aago wá fún wa o Ajagunmalè ló ń tolóbó fún Ọ̀rúnmìlà pé lágbájá ò gbọ́dọ̀ bá ṣe o agbára báyìí ló ń bẹ ní ọwọ́ rẹ o lágbájá báyìí ò gbọ́dọ̀ ṣọ̀rẹ́ rẹ o báyìí kò ṣe rìn o nǹkan báyìí lọ gbà báyìí kò ṣe báyìí kò ṣe báyìí ṣe o Ajagunmalè ló ń rán Ọ̀rúnmìlà ńṣẹ́ tolódùmarè rán wa jẹ láyé gbogbo ní Ajagunmalè bá ti ránṣẹ́ láyé Ọlọ́run ló ránṣẹ́ kì í ṣe pájàgùnmalè jẹ́ Ọlọ́run ṣùgbọ́n Ajagunmalè ló rán Olódùmarè èyí dé sísinmi sì léni ní yàrá àjàgùnmàlè tó bá dọjọ́ wájú ẹ máa mọ olú àrà tájàgùnmàlè gbáyé dá ẹ máa mọye tú tájàgùnmàlè gbáyé pa ẹ máa mọye ìṣẹ́gun àti ìtúsílẹ̀ tó ń tọwọ́ àjàgùnmàlè wá o igbó odù tẹ́wọ̀n ti gbogbo ayé ń lọ tẹ́ bá igbó àjàgùnmàlè nígbó odù so orí wa ò ní burú o ojú òní tiwa àníjẹ̀bi ìyẹn lẹ́yìn mo wí yìí mo dúró mẹ́tòrí ọ̀nà mi pọ̀ díẹ̀ kí ní ìyàrá pòfẹ́sọ̀ tó sọ pé Abíọ́mìlà pòfẹ́sọ̀ Sufi olóògbé pòfẹ́sọ̀ Sufi ẹ tó ní Abíọ́mìlà tí ò tu fẹ̀ ẹjọ́ gbogbo olùgbé ayé ẹjọ́ o <coughs> Abíọ́mìlà o Ọ̀rúnmìlà ló bímọ sótú fẹ̀ o ìtàn tí pòfẹ́sọ̀ Sufi pa ìtàn gidi ni ṣùgbọ́n kì í ṣe tàn Ọ̀rúnmìlà o ìtàn àgbọ̀gbọ̀ ọba lé fáànù ọmọ bíbí inú Ọ̀rúnmìlà ìyàwó tó Ọ̀rúnmìlà lọ fẹ́ ń lé jàkúta ló bí àgbọ̀gbọ̀ fún Ọ̀rúnmìlà ló tù fẹ́ ìyàwó tó Ọ̀rúnmìlà lọ fẹ́ náà ló jẹ́ kí ọ̀sẹ̀ jàkúta wà nínú ọ̀sẹ̀ tá à ń gbàdé ní ìyàwó tó Ọ̀rúnmìlà lọ fẹ́ ń lé jàkúta Ọ̀rúnmìlà lọ fẹ́ ìyàwó ń lé jàkúta ló dẹ̀ bí àgbọ̀gbọ̀n ọba ń lé fa fún wọn ló tù fẹ́ òkè gẹ̀tì lọ́sì bí sí lóòótọ́ dọ̀là mẹ́jọ òkè gẹ̀tì làgbọ̀gbọ̀n ń bẹ bọ́bá jàgbọ̀gbọ̀n bí kankan ló tù fẹ́ rí ọ̀tẹ̀ ló bá débẹ̀ bí ìdílé kan bá jẹ bí àdúgbò mi bá jẹ àgbọ̀gbọ̀n ló tó fẹ̀yìn rí ọ̀tẹ̀ ló bí àgbọ̀gbọ̀n tó bá jó original àgbọ̀gbọ̀n òkè ìgẹ̀tì ni wọ́n ti jẹ́ ló tó fẹ̀ torí àwọn ló di ilé mú lókè ìgẹ̀tì àròlé ọ̀mìlà ni wọ́n ló tó fẹ̀ ọmọ ọ̀mìlà ni wọ́n ṣe so àbí ọ̀mìlà sí òtú fẹ̀ o ọ̀mìlà rọ̀ wá sí òtú fẹ̀ ni bí gbogbo ẹbọra ṣe rọ̀ wá lọ́mìlà náà ṣe rọ̀ wá o bí gbogbo ẹbọra ṣe rọ̀ wá lọ́mìlà náà ṣe rọ̀ wá o wọn ò bí Ọ̀rúnmìlà lótú fẹ́ o wọn ò bí Ọ̀rúnmìlà nínú ayé yìí o Ọ̀rúnmìlà rọ̀ wá sílé ayé ni o. ṣùgbọ́n tí ọ̀rọ̀ pọfẹsọ Sufi tí ò ṣe ṣe kó dànù rẹ o gbogbo ọmọ Ọ̀rúnmìlà lótú fẹ́ Ọ̀rúnmìlà ni wọ́n ń pè wọ́n o Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà èjì ògbè Ọ̀rúnmìlà ni o ọ̀yẹ̀kú méjì Ọ̀rúnmìlà ni o ìwòrì méjì Ọ̀rúnmìlà ni o tẹ ìdérè òfò nílẹ̀ṣẹ́ Ọ̀rúnmìlà ni gbogbo wọn o ọ̀rọ̀ mélòó ló ń pe gbogbo wọn o gẹ́gẹ́ bí wọ́n ṣe ń pe gbogbo ọmọ òrìṣà lóòṣà lẹ́nìí òrìṣà òrìṣà òrìṣà òrìṣà Ṣàngó òrìṣà ní òrìṣà ńlá òrìṣà ní Ọ̀ṣun òrìṣà ní òrìṣà ní gbogbo wọn ṣùgbọ́n kan ṣoṣo lóòṣà ṣùgbọ́n wọn ò tún kún bóòṣà jẹ́ orúkọ ni bí ẹgbẹ́ lóde òní ẹnìkan ṣoṣo lẹgbẹ́ o ọ̀pọ̀ òrìṣà ní bẹ́gbẹ́jú kọ lẹ́ni alárágbó ẹgbẹ́ ni o ìyálóde ẹgbẹ́ ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ajagunà ẹgbẹ́ ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ọ̀kan ṣoṣo lẹ́gbẹ́ kí gbogbo wọn tó wá máa bẹ́gbẹ́ jẹ́ orúkọ tó gbé látara ẹgbẹ́ ni wọ́n ti jáde wọ́n ń bẹ́gbẹ́ rìnrìn àjò pọ̀ ni èmi ẹgbẹ́ gangan ló bi èmi ọmọọṣẹ́ ló jẹ́ lọ́dọ̀ ẹgbẹ́ èmi ìmùlẹ̀ ẹgbẹ́ ni tọ́jọ́ ṣe papọ̀ lóde àjàláyé sọ fún di èyí àìmọye èèyàn tó ń báyọ̀ dorúkọ ìyẹn ò sọ pé nìyẹn là ń san pa rẹ̀ wọn ò bí ojúlówó ọ̀rúnmìlà ló tù ú fẹ́ o ọmọ ọ̀rúnmìlà ló bímọ sótù ú fẹ́ o ọmọ ọ̀rúnmìlà òun bímọ ló tù ú fẹ́ tá a tẹ̀lé kan ọmọ ọ̀rúnmìlà tán nífẹ̀ẹ́ ilẹ̀kùn lọmọ ọmọ tó ọ̀rúnmìlà ọmọ ọmọ ọmọ ọmọ ọ̀rúnmìlà so èmi ò tẹ̀lé dápàtàn wọn tó nígbà tí mo dá ọmọ mọ́ èyí sì tá a mọ̀ la máa sọ àwọn ọlọ́mọ àkùtàn ọmọ táwọn ọdẹ tù bí àwọn gbọ́dọ̀ lè má dá ọmọ ọmọ mọ́ ọmọ ọmọ wọn lè tún ti jọba jọba jọba ká má da ọmọ mọ́ ó dàbí ká má sọ̀rọ̀ pé ọmọlà olóbi alára alára wo ṣé alára tó wà ń bẹ̀ lẹ́nìí ó dà alára wo nìkan ṣoṣẹ́ ta alára ẹ̀pẹ́ ni àbálára ṣàgámù àbálára mọ́kọ́ ṣe pé ìlara ti pọ̀ ṣùgbọ́n gbogbo wọn alára alára alára alára alára ni gbogbo wọn torí adé ilé alára ni wọ́n mú débẹ̀ ọlọ́wọ́ ọlọ́wọ́ ọlọ́wọ́ ẹ olówó olówó olówó olówó olówó olówó ni ká sọ́n pa rẹ̀ ṣe mọ̀ pé olówó ti pọ̀ káàkiri báyìí ṣùgbọ́n yín díjí olówó ẹ̀yẹ kan ṣoṣo ni kó tó wáá dìgbò yagbó ó ya jù káwọn ọmọ ọmọ rẹ̀ tó lọ máa tẹ̀dúdó bẹ́ẹ̀ ni ìrìnàjò ọ̀rìnlá ṣe rí lótùúfẹ́ o àbí ọ̀rìnlá lótùúfẹ́ ọ̀rìnlá ló bímọ sí òtùúfẹ́ ọ̀rìnlá sì fẹ́yàwó lé jàkúta lóòótọ́ ṣùgbọ́n àgbọ̀gbọ̀n ni wọ́n bí ń bẹ̀ òkè gẹ̀tì ni wọ́n sì bí àgbọ̀gbọ̀n sí tọ́mìlà bá wá bímọ míì lókè gẹ̀tì yẹn ajẹ́pá gbọ̀gbọ̀n lẹ́ni tí ó bímọ lọ́mọ ètò ń bá ọ̀rìnlá jẹ́ orúkọ so ìṣẹ̀lẹ̀ yìí nìyẹn ká má jẹ́ kí yẹn kó máa múná kó máa ṣìwà lọ́nà torí ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ti pè mí pé ọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ yìí o àti pé àwọn wo ló ṣẹ̀ṣẹ̀ gbé orú eléyìí jáde lásìkò yìí líyà tó ti kú ti pẹ́ ẹ jẹ́ ká máa ṣọ́ra o gbogbo onírú mọ́lẹ̀ kó má jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ mi tó ń rìlísì ọ̀rọ̀ kó má jọ ta wa o ó ní má jẹ́ ọ̀rẹ́ wa lẹ́nu tó rìlísì irú ọ̀rọ̀ báyìí kókò gbé ẹ bóyá arẹ́nìkan tó sọ̀rọ̀ nípa òmìnira tó kọ̀ gbé prógámù tó fẹ́ fi tákù ẹ̀ tó kọ̀ ju ta pé ṣe bí pòfẹ́sọ̀ ló sọ eléyìí wọ́n máa wò pé ṣe bí pòfẹ́sọ̀ ló sọ eléyìí ṣe bó kàwé ó kàwé ni o kò ṣe pó kọ́fà o ó kàwé ni kò ṣe pó kọ́fà ìwọ̀nba tó kọ́ńfà ló lè sọ kò ṣe pòfẹ́sọ̀ yàrá ẹ̀fà o àwa ni pòfẹ́sọ̀ ẹ̀fà o tó yẹ pé wọ́n fi hàn pòfẹ́sọ̀ ní ìfà pòfẹ́sọ̀ lè mí o pòfẹ́sọ̀ lẹ́lẹ́bù bọ̀ lóṣogbo o pòfẹ́sọ̀ làbà àgbáyé o ní ìfà pòfẹ́sọ̀ làbà lùbàdàn o àwọn oníran àbọ̀wò òṣòdì pòfẹ́sọ̀ ni o àwọn babaláwo nu o tó jẹ́ pòfẹ́sọ̀ pòfẹ́sọ̀ àwọn araba araba tó lẹ́kọ̀ọ́ fá ni professor ń dìfá o so oró obìnrin tó sọ̀rọ̀ yìí pòfẹ́sọ̀ ilé ni kò ṣe pòfẹ́sọ̀ ìdìfá àyà gbọ́dọ̀ kó gọ́ngbà ayé rẹ̀ káwa máa sọ pé báyìí nípa wí kó lóun láì dí àkò ní sọ̀rọ̀ o ó máa parí mọ́tà bá ti ń sọ̀rọ̀ nípa ni o torí ìwé ló ń kà o ṣùgbọ́n akí ayin torí pé gbogbo ọgbà tó lò láyé rẹ̀ ó fi túnṣe ṣiṣẹ́ kò wá sí bí ó ṣe lè mọ̀rọ̀ sọ tó gbà mí èèyàn lè ṣe mistake tó ọba kàwé lára tọrọ bá káyọ̀ lára yìí ó lè ṣe mistake bá a ṣe tó yín sí yẹn lómi lè gbé kọ́mítà ti sọ tipẹ́tipẹ́ ó lè gbé jáde kó fi takò tábà sọ lẹ́ni tá a bá sì wà láyé a bá defend yẹ tá a bá sì wà láyé a defend kan tó sọ pé a sọ yẹn because màá tó jẹ́ kó mọ̀ pé kì í ṣe ọjọ́ orí mi nídìí mọ̀lẹ̀ yìí nígbà tó sọ̀rọ̀ yẹn ni mo wà lẹ́ni kò ṣe ìmọ̀ mi nígbà náà ni mo ń lò lẹ́ni so kó má sọ bẹ́ẹ̀ èyí tí mo sọ lẹ́ni ó ti supersede tànà. No etí màá tún sọ lọ́la ó tún tún ju ti èní lọ tọ̀túnla á tún ju tọ̀la lọ nígbà tí ṣe pé mo jókòó sójú kan ṣoṣo ṣe bí bàtí bá ń bá Jàgùnmàlè sọ̀rọ̀ bọ́jọ́ bá ṣe yí là máa báyé yí inú ilé Jàgùnmàlè ni àwa wà kẹ́lẹ́ bá a mọ̀ ẹ béèrè ọgbọ́n ọmọ tó kọ́ bá ń lé tèmi Awúrelà ìtìkálukú kọ́ lé mi ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ìtìkálukú kọ́ lé mi gẹ́gẹ́ bí bá ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìwọ tó ìwọ tó délé mi gbà tí mò ń bá wọn rúbọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ká kàṣẹ yẹ lẹ́sẹ̀ bọ́ etí wọ́n mú lọ nìyẹn nígbà tí mo ti ju ká máa pàṣẹ iléeṣẹ́ bọ ẹni tó wà lémi ní òtún mọ̀ yẹn ìwọ tó wà lémi lágbègbè tí mo jẹ́ babaláwo tí mi ò tí wọlé àjàgùnmalè ètò kọ́lọ nìyẹn o ìgbà tí mo jọ máa jàgùnmalè tí mo wọlé àjàgùnmalè tí mo tó lé àjàgùnmalè wọ̀ yìí ẹni tó bá tún wà lẹ́gbẹ̀ẹ́ mi tí ó tún mọ̀ ó tún ti yàtọ̀ sí tó mọ̀ lọ lákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ èmi kan ṣoṣo náà ni mo kọ gbogbo wọn nífà o tó bá wá rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ pọfẹsọ Sufi ní tó mọ̀ nípa Ifá ló sọ ọ́ kò kọfá kò ń ṣe babaláwo kò ń ṣe babaláwo bíi tiwa yìí tí ó lè fi oògùn ifá gbárí fúndì èyí a bí Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà bí ìyàn ni a bí Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà bí ìyàn Ọ̀rúnmìlà kì í dẹ́ ṣe èèyàn ẹbọra lọ́rúnmìlà nínú àwọn ẹbọra tó bí ènìyàn sáyé lọ́rúnmìlà wà nínú ẹbọra tó bí ènìyàn sáyé aláṣeyọrí lọ́rúnmìlà jẹ́ gbogbo ẹbọra wọn bímọ o ọmọ ń bá wọn dorúkọ ni o ọmọ ń bá wọn dorúkọ ni o gbogbo ẹbọra wọn bímọ o orú ẹ ní ọ̀ṣun ṣẹ̀gẹ̀ṣẹ̀ olóyàyàn kò ń ṣòṣà tó bímọ ọmọ ń bá dorúkọ ni o ó ń ṣòwò ọmọ fún wọn yàn ni o gbogbo ẹbọra kọ́ ló bímọ o gbogbo ẹbọra kọ́ ló bí ènìyàn ṣùgbọ́n ọ̀mìnlá ó wà ní ẹbọra tó náà bí ènìyàn sáyé ẹbọ gidi ló ẹbọ gidi ló òun là rúbọ pé ǹjẹ́ òun lè bímọ sótù fè yìí ó ní yóò bímọ ẹbọ ní kó rù ìyẹn ló jẹ́ kó ṣẹ̀ṣẹ̀ bí àgbọn kọ̀tẹ́ pàtàkì jáde sókè má bàa pẹ́ lórí ìyẹn ṣókí lọ́bẹ̀ oge àbí Ọ̀rúnmìlà bẹ́ẹ̀ kẹ́ni bá ń pàtó pé àbí Ọ̀rúnmìlà níbi kan ẹ̀ sọ pé ọmọ Ọ̀rúnmìlà ló ń sọ pa rẹ̀ pó bímọ ẹni tó ń bọ̀ Ọ̀rúnmìlà jórúkọ ló ń sọ pa rẹ̀ pó bímọ ìfọ́ tó nìyẹn tó bá dẹ̀ dàbí rẹ̀ ló wá kí rẹ̀ wájú wa àwa ó sọ fún ifá tó sọ directly tí ifá bá balẹ̀ tó bá sọ̀rọ̀ generally àwa mọ̀ ifá tó sọ̀rọ̀ generally tí bá bá sọ̀rọ̀ tó bá jẹ́ pé ó ń báyàn wí ni àmọ́fá tó ń sọ̀rọ̀ tó ń báyàn wí tó pé kò bá gbogbo wa wí tó pé nìkan ló ló ń bá wí fún àpẹẹrẹ tí bá bá sọ pé ayọ́ ni bí ò rí gìrìbàjà ní ojú àlejò bí wọ́n bá ṣe kọ́ ẹ sí ni kó o ṣe gbà sí dáfún má jiyàn tí ilé ọkọ̀ òwúrọ̀ ọ̀rẹ́ mórí lọ mọ́mà mẹ́wàá lọ olùjọ́lẹ̀ wà ń padà lẹ́yìn ẹni orí ẹni níbà nígbélé ọkọ̀ ifá ń bẹ́ nìkan wínú Ifá ń bẹ́ nìkan sọ̀rọ̀ nù tí bàbá ní ìrọ̀kẹ́ mi ìrọ̀kẹ́ idẹ ni ó ti ń sọ indigene ó ti ń pàtó fún gbogbo ayé ìrọ̀kẹ́ mi ìrọ̀kẹ́ idẹ ìrùkẹ̀rẹ̀ mi ìrùkẹ̀rẹ̀ okùn ajere tí mo fi ń dáfà olódùmarè ló fún mi adífá fún Ọ̀rúnmìlà ìbáṣà ó lè nú ọpọ́n ọpọ́n pọ́n bàbá lójú ọpọ́n ti bàbá síta bá sọ pé òun ò gbénú ọpọ́n mọ́ ìrọ̀kẹ́ mi ìrọ̀kẹ́ ìdẹni ìrùkẹ̀rẹ̀ mi ìrùkẹ̀rẹ̀ ogun ajẹyẹ tí mo fi ń dífá olódùmarè ló fún mi adébáfọ́ ọ̀run mi là ládéjẹ́ lọ sínú gbá igbá gbá bàbá lójú ipá tí bàbá síta bá sọ pé òun ò gbénú gbá mọ́ láéláyé ó léèrè gbajúgbajú nígbà ń bá òun ṣe ìrọ̀kẹ́ mi ìrọ̀kẹ́ ìdẹni ìrùkẹ̀rẹ̀ mi ìrùkẹ̀rẹ̀ ogun ajẹyẹ tí mo fi ń dífá olódùmarè ló fún mi adébáfọ́ ọ̀run mi là ládéjẹ́ lọ sínú àwo tásà ǹjẹ́ wàá fòun rere làwo a kì í fọ̀rọ̀ bàjẹ́ lọ tásà ẹ fòun rere lọ àwo general ọ̀rọ̀ nìyẹn jẹ́ ifá ti ń sọ̀rọ̀ fún gbogbo ènìyàn ó ti sọ gbogbo ayé ó ti bá gbogbo ayé sọ̀rọ̀ pé ó ń pìtàn ara rẹ̀ pé báyìí ni mo ṣe ìrìn àjò mi o báyìí mo ṣe ìrìn àjò mi o nígbà mo débi báyìí o báyìí lọ́ọ́ ṣe ṣeun báyìí ni kẹ̀sì máa bá mi lù báyìí o lóòótọ́ mo ti ṣe báyìí rí o mo ti gbénu gbá rí o mo ti gbénu ọpọ́n rí o mo sì ti gbé ẹ̀gbọ́dọ̀ tó gbé tó gbé bá mi nú gbá kẹ wọ́n fi gbá jì mí o igbá ò ṣe é gbé fún mi o ẹ̀gbọ́dọ̀ tó gbé bá mi ọpọ́ kẹ wọ́n mẹ́rin kí o àwo mo fẹ́ o kì í ṣe àwo ló pè ni mo wá so ọ̀rọ̀ general language nìyẹn jẹ́ fún gbogbo àgbáyé general language ọ̀rọ̀ tó jẹ́ pé so ọ̀rọ̀ tó bá wí ọ̀tọ̀ tó bọ́kùnrin wí ọ̀tọ̀ ni bí bá ṣe tó lẹ̀ nìyẹn tó o tó bá mọ̀ wọ wá kí fún ààrẹ yẹn wájú wa ká sọ tó mọ̀ bó ṣe jẹ́ fún ọ ṣe la gbọ́ fà tá a gbọ́ túmọ̀ ọ̀tọ̀ ló kọ́ fà tí ò kọ́ túmọ̀ rẹ̀ ọkọ̀ bí ìgbà téèyàn kéwú tí ò kọ́ túmọ̀ bẹ́ẹ̀ ni èdè ifá ifá nídìí kíkọ́ o ó tún nídìí mímọ̀ tó bá ti gbọ́ fà wàá gbọ́ túmọ̀ tó bá ti gbọ́ túmọ̀ wàá mọ̀ tú ó lè lè mọ̀ túmọ̀ fà tó bá wọlé àjàgùnmàlè so kò ṣe gbogbo babaláwo ló wọlé àjàgùnmàlè nítorí pé ìwà rẹ láfi yẹ̀ ẹ́ wò nílẹ̀ àjàgùnmalè àwọn kọ̀ọ̀kan wà tó gbọ́dọ̀ ní gẹ́gẹ́ bí ẹ̀bùn kó tó lè wọlé àjàgùnmalè o gbọ́dọ̀ lè fira rẹ jìn o gbọ́dọ̀ lè fi ibi panú fólódùmarè o gbọ́dọ̀ lè sọ́fà ara rẹ fúnrún mọ́lẹ̀ kí irun mọ́lẹ̀ tó lè gbà ọ́ láyè pé kó wá máa ṣeré àwọn ìyẹn yàrá ọ̀rọ̀ Ọ̀rúnmìlà àbí Ọ̀rúnmìlà o. mo wí yìí mo dúró torí ọ̀nà mi jìn lẹ́ni ọjọ́ sì ti lọ. ní yàrá ọba aládé <laughs> ìbéèrè ńlá ni o bó ti jẹ́ pé mo ti fèsì díẹ̀ fẹ́ tó béèrè béèrè ṣùgbọ́n mo rí pé béèrè mi yẹn bọ́ sí kọ́rídọ̀ ẹ̀mí mo bó ṣe rí ta tó mi mo báyé ṣe gbọ́ ni mo ṣe fẹ́ fi kún ìbéèrè mi ẹnìkan béèrè pé láàrin ọba àti awo kí ló pa ọkọ̀ mo fẹ́ ká kọ́kọ́ fọ orúkọ awo yìí ká kọ́kọ́ fọ ọmọ gbogbo ìlú èdè Yorùbá èdè Yorùbá tó jiná ni àwọn ń ṣe bó tètè pé àkè ṣe ọmọ yorùbá yorùbá kì í ṣe orúkọ wa bọ́ nílẹ̀ káàárọ̀ òjíire tá a ti bí àwa àpèjà máa ń dorúkọ torí yorùbá bọ̀ wọ́n ní orúkọ a máa ro ni àpèjà náà a sì máa ro ènìyàn nígbà míì gan àpèjà ńgbà míì ó máa ń ju orúkọ lọ mi dáadáa so ẹ àtakò ìran yorùbá máa ti dánmọ́ torí pé orúkọ téèyàn ti ń for good eighty years tí ò tọ́ọ̀nù ẹ jẹ́ ká gbà orúkọ rẹ̀ ni ẹ jẹ́ ká gbà orúkọ rẹ̀ ni torí pé ká lè bá a mọ̀ bẹ́ẹ̀ tó bá pè ọ́ ní àárọ̀ ògèsì àárọ̀ ògèsì ìyá rẹ̀ ò lè bí láàárọ̀ ọjọ́ kó sọ láàrú nígbà tó bá tásìkò ní ó lọ rèé joyè àró tàbí kó jẹ́ àpèjà àró yóò ní kọ̀kọ̀ tí yóò ṣe kó tó di àró ṣùgbọ́n oyè ní àró tí wọ́n ń kówó jẹ odidi oyè ńlá ni nínú oyè ìlú àti nínú awo sọgbà tó bá joyè yìí ni wọ́n máa pè ní àró àró àró àró àró tó bá máa pọ̀ máa náà máa àró ló ń lọ àwọn àró ló ń lọ àwọn tó bá wá mọ̀ láti ìgbà tó ti di àró yẹn àwọn náà wàá tẹ àró yẹn mọ lórí tí ọba múra ọgbọ́n tó ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di àró àwọn náà ò ní lè porúkọ ẹ̀ àró ni wọ́n máa wá pè tí ti di àró òkè sí so ká tún yàrá orúkọ ṣe awo awo awo dàbí kápáwo nílé ìjọsìn kì í ṣe pé ó dàbí ilé ìjọsìn ni awo jẹ́ àwọn olówó ń jọsìn nínú ilé awo yẹn la fẹ́ pa ẹ̀ èdè òyìnbó ni ṣọ́ọ̀ṣì o tábà ní a fẹ́ lọ jọsìn bí kan a gbọ́dọ̀ a fẹ́ lọ wónú fún ọlọ́run ni o ilé ibi tá a gbé ń wónú fún ọlọ́run tá a gbọ́dọ̀ dalẹ̀ ọlọ́run a gbọ́dọ̀ ṣàbùsí a gbọ́dọ̀ ṣèké a gbọ́dọ̀ ṣẹ̀rà a gbọ́dọ̀ wónú fún ọlọ́run a gbọ́dọ̀ wónú síra wa inú wa gbọ́dọ̀ mọ́ síra wa gbọ́ òwe yorùbá náà yorùbá ní a fẹ́ lọ sóko ìwónú fìlà ẹnìkan já bọ́ọ̀lẹ̀ ẹnìkan he ó tọ́jú rẹ̀ pamọ́ àwa jọ ń wá fìlà kò mú fìlà lẹ̀ oko ìwónú kò tí ì ṣe lọ torí pé a ṣe ń tọ́ra wa àti ìtòlé ìwónú wọ̀ ìyẹn fẹ́ pé àti ìtòlé awo wọ̀ tá ti délé awo a gbọ́dọ̀ máa ṣòtítọ́ síra wa a gbọ́dọ̀ rínú ara wa a gbọ́dọ̀ lè trust ara wa a gbọ́dọ̀ ronú kúrora wa ẹ̀rù gbọ́dọ̀ bà wá a gbọ́dọ̀ máa jẹun lọ ká jẹ kù ká lọ tọ̀ ká dé ká má lè jẹ mọ́ torí pé ti wà níbi tí a gbé safe a wà níbi tí ààbò tó nípọn tó gbé jọba ní orí wa so ká kọ́kọ́ tún yẹn ṣe orúkọ awo awo kì í ṣe kó òkùnkùn awo gbé tẹ́yìn yẹn fi gbé awo ló jẹ́ kó wówó awo yàtọ̀ sẹ́gbẹ́ awo níbi tá a gbé wọnú ilẹ̀ mímọ́ ilé mímọ́ nílé awo ilẹ̀ òtítọ́ nílé awo jẹ́ kí n fa díẹ̀ fún iná arò tí wọ́n fà nílé awo fún ọ nínú awo ògbó nìkan. ọ̀nà òtítọ́ má dé o ti dé omi alẹ̀ ìfẹ́ o òtítọ́ màmá dé o ó omi alẹ̀ nífẹ̀ o èèyàn tó mọ̀ bẹ́ẹ̀ kò wọ́pọ̀ o sotí bẹ́ẹ̀ sì ìyẹn lèmi fi sọ pé òtítọ́ màmá dé o omi alẹ̀ ibẹ̀ o èmi bù bọ́jú o èmi bù ẹsẹ̀ o ńgbà tó yá gbogbo ara lèmi wẹ̀ o pé èmi mọ bẹ̀ èmi mú bẹ̀ mo jẹ́ bẹ̀ mo sùn bẹ̀ so omi òtítọ́ lèmi bá wọn mú ilé awo nu wò èdè awo kì í ṣe nǹkan tó korò àwọn èèyàn ni wọ́n nọ́ọ̀kì ẹ̀fọ́ wa lọ́wọ́ wọ́n wá nọ́ọ̀kì wa ni so kakọ́ gbé ẹsẹ̀ gbẹ kan so kò sí nǹkan tó kún awo pẹ̀lú ọba kò sí nǹkan tó kún awo àwọn awowo ilé awo míì wà tó ti ń fi ọba jẹ àwọn awo tí ń fọba jẹ àwọn awo tí ń dájọ́ ìlú ilé ìdájọ́ ní ilé Òṣùgbó ọmọ àlùmágbèrin ọmọ àlùmákọrin ọmọ àlùmáwòrán wọn torí pé ilé ìdájọ́ làwọn Supreme Court ni àwọn jẹ́ ń gbàtijọ́ àwọn ní ilé ẹjọ́ tó ga jù tí ò sí ilé mi tuntun ga tó tiwọn láyé ṣé ẹ wà pẹ̀lú mi gbogbo ayé fún di èyí ìwọ olùgbé ayé tẹ̀lé mi dára kó gbọ́n tí mo sọ fún ẹ yìí òrìṣà ni adé òrìṣà ni adé jẹ́ adé tá a wí ó wá jẹ́ ẹnìkan tó ṣe pé kì í sọ̀rọ̀ síta adé ò kì í sọ̀rọ̀ síta ká ní odidi dàbí ní odidi so gbogbo ayé alágbára sì ni nígbà tí ayé ògún lọ́mìnira àgbà ilé àjàgùnmàlè lọ yẹmí tó kó gbé papọ̀ mọ́ra wọn o ọmọlà àgbà ilé àjàgùnmàlè lọ báwo la ṣe fẹ́ ṣe táyé fi fẹ́ gún gbogbo olú tá à ń tẹ̀lú kí ló ṣẹlẹ̀ gbàdọ̀ ni pé tá a bá ti tẹ̀lú mi ìdùn àwọn ẹbọra máa wà nínú yẹn ká tó débẹ̀ bí iwin bí ẹranko alágbára bí àwọn òjòlá àwọn òjò ẹ̀wọ̀n eré àwọn nǹkan tó lágbára tó lágbára àwọn àjọ̀nù burúkú burúkú àjọ̀nù bẹ̀rù táwọn ti ń gbé nínú igbó yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ káwa tó sọ igbó di ìlú wọn wọn máa wá dààmú ìlú mọ́ wa lọ́wọ́ wọn máa wá dààmú ìlú tó bá bá pàṣẹ pé nígbà yẹn kò sọba olórí ìlú ló wà olórí ìlú là ń jẹ kó sọba olórí ìlú so olórí ìlú aṣọ àṣẹ oníṣẹ èyí tẹsán ní baálẹ̀ lẹni olú ìlú ló wà kò sí baálẹ̀ pàpà èdè òyìnbó ní baálẹ̀ olórí ẹbí olórí itún olórí ẹbí olórí ilé olórí ẹbí olórí itún olórí ìlú ló wà olórí ìlú là ní nígbà tó wá di pé gbogbo ẹ̀ ò lójútùú lọ́kẹ́gbàjà ẹ̀ lọ bá wọn mìlà ipa wọn mìlà ọ̀sẹ̀ ká ó kẹ́gbàjà rè bá lé Àjàgùnmàlè lọ nígbà wá délé Àjàgùnmàlè Àjàgùnmàlè náà kẹ́gbàjà rè lọ bó Olódùmarè Olódùmarè sọ fún ọ pé òrìṣà odi òrìṣà adé yìí ní kọ́ lọ rèé gbámúlẹ̀ tó jó didi òrìṣà odidi yìí òun lẹni náà tó lè gbà wọ́n lọ́wọ́ gbogbo àjọ̀dún ayé ló lè gbà wọ́n lọ́wọ́ gbogbo ìpáàrùn kéke ló lè gbà wọ́n lọ́wọ́ gbogbo ìdàrúdàpọ̀ òun nìkan ṣoṣo ló lè ṣẹ́gun àwọn apanilẹ́kúnjayé yìí òun ló lè pe ìdùnnú wọlé òun ló lè sọ̀rọ̀ kó ṣẹ́. Hmm a ti ṣe é ṣe yìí sí odidi ní òkè sọ̀rọ̀ yìí àgbóhùn rẹ̀ báwo la fẹ́ gbóhùn odidi Àjàgùnmàlè sọ fún ọmọ ìlàgbé tó bá ti débẹ̀ òun á la odi lóhùn òde á bá sọ̀rọ̀ wọn á gbóhùn ara wọn tó bá ti ṣe tutù tó ṣe kọ báyìí tó ṣe kọ báyìí tó ń kọ báyìí lọ́sọ́dọ̀ ẹ̀ ó kúkú máa ń sọ̀rọ̀ ṣe lóló jẹ́ni tó máa ń bá sọ̀rọ̀ báwo lọ́mìnà ṣe ṣe wàhálà òdìgbò òdìdí ńgbò òdégbò òdìdí ó pàbí fún ó pàjáwìrì máa lè odidi bá là odidi bá àwọn mẹ́la sọ̀rọ̀ wọ́n jọ sọ̀kọ́ tó pọ̀ wọ́n jọ dù ú odidi ni tó bá rí bẹ́ẹ̀ kọ́mìlà lọ rèé sí adé wá kó wá wá ènìyàn tí ó fi jìun ó ní adé yìí ni òun àjàgbàlẹ̀ ó fi lòun odidi yóò fi etí òun sí. Si ohun òun sí tó bá ti parí ẹ̀ inú adé lòun ó máa gbé látara adé yìí òun máa bàlẹ̀ ẹni òun lórí pé kó lọ wá ẹni òrìṣà wá ẹni yìí ló máa jẹ́ ìmùlẹ̀ òun tó bá ti ṣòro fún tó àti ẹ̀ bá ti jọ fojú kan ra tó ti ṣòro tó rò pé tó bá ti gbé adé ìkà lórí òun odidi ó jókòó lé lórí tó bá ti wá jókòó lé lórí gbogbo tó bá ti ń sọ òun máa jẹ́ kó ṣe gbogbo tó bá máa ṣe òun lòun máa bá sọ̀rọ̀ tó òun ò ní mẹ́rin kankan tó ń fẹ́ bá sọ̀rọ̀ ju òun lọ òun nìkan ṣoṣo lòun fẹ́ jẹ́ láṣìírí ẹ̀ nìkan ògbóhùn òun ìyẹn ò lè bẹ́ẹ̀ lọ́mí là padà wá sílé ayé sínú ilé wọ́n bẹ̀ sí ní ṣètùtù ìfọbajẹ́ wọ́n bẹ̀ sí ní ṣètùtù ìfọbajẹ́ adé àhẹ ìyẹn ló yí àwọn èèyàn ìyẹn ló yí àwọn èèyàn yìí ọba àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ jẹ àdàjàgùnmàdì lọ́tìlọ́ọ̀rẹ́ jẹ́ ìyẹn ní Odùduwà ẹni tó kọ́kọ́ dé adé àrè sórí ó di látòdò ọ̀run wá ni torí wọn òde ọ̀run ló ti mú ẹni ọba sotiye torí pé ó dìjà lótùúfẹ̀ kò sẹ́ni tó fẹ́ jó lórí ọba ní gbogbo wọn òṣèlá lèmi ni ẹ̀ẹ́mìlá lòun ni gbogbo jọ ń du olórí lótùúfẹ̀ gbàtọ́ wọn náà sọ ọmọlá ló padà sọ́dọ̀ Àjàgùnmàlẹ̀ o pé ẹ̀ẹ́dá mẹ́fì ṣe olórí mi ò mọ́ o ta ló fẹ́ jẹ́ ẹ ní òrìṣà Ee, eh, Oshala ló fẹ́ lọ dẹ́nu òrìṣà ṣọ̀ǹgán eh, lóun fẹ́ lọ dẹ́nu òrìṣà gbogbo wọn ló fẹ́ lọ dẹ́nu òrìṣà ohun mìíràn tó kò gbọdọ̀ nípa ṣá gbọdọ̀ gbọ́n àlè bá sọ kò lè fi ra ajagun àlè wa ní kò burú òun ń gbọmú dọ́dọ̀ òrìṣà wọ́n ṣòro fún wọn bá gbadé kà lórí báyìí lódùdú wa bẹ́ẹ̀ sì ni gbọ́hún òrìṣà ó bẹ̀ẹ̀ sí ní jagun kò sólórí ogun bíi tiẹ̀ láyé ajagun ńlá ni òdùdú wa jẹ́ nípò ọba torí olórí ogun ló máa ń jọba àgbà ni báyìí ni àṣeyọrí ṣe bẹ̀ẹ̀ sí ní dé torí pé ẹ ọ̀wọ́ òrìṣà náà lọ́bọ̀mùlà ṣèpàdé agbábọ́ òdùdú adé ti jọba lé wa lórí ṣé àwọn náà wà ní nípìn ṣé bá lọ bó bá ṣe ọba ṣe dé àwọn náà bá nípìn náà bá nà ó kò sí wàhálà kò sí wàhálà ọmọlá náà ó tọ́ sóhun náà lóòótọ́ ọmọlá tó bá nà lọ bá wà ní kíní ìyá àfikún kárí o òdodo àti dẹ́sẹ̀ tó kọ́ńtrólù wa lé ní ó ti di bàbá wa bá wa tó wá bala iṣẹ́ náà ní láṣẹ ni ilé ìpọ̀ kò burú ẹ lọ fìlú yẹn lẹ lọ tẹ̀dó síbòmí ni wọn ló tẹ̀ wọ́n bọ́n ọmọ òrìṣà alá wọ́n sì lọ tẹ̀dúnú nínú ọmọ òrìṣà alá ni àwọn tó ní tọ́gbẹ̀lá aládé ṣẹṣẹ́ fún ilé ìfọ́tẹ̀ ń wò ń bẹ ọmọ òrìṣà alá ni wọ́n adé òrìṣà ló wà lórí wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. òrìṣà alá ni wọ́n wọ́n ò ṣe nǹkan míì nílé ìfọ́ yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹnu mi ni tọ̀yìn pẹ́ sí báyìí ni gbogbo ṣe lọ ń tẹ̀dó tó ní ẹnu òrìṣà láàrin wọn tó ń lọ sí gbó òrìṣà tó lọ de adé òrìṣà tó ń di igbákejì òrìṣà tó ṣàǹpa ara rẹ̀ sọ bí ẹlẹ bígbà téèyàn gbẹ̀gùn bí ẹlẹ́gù bígbà tẹ́lẹ́mìí sọ̀rọ̀ nílé òní yẹn ló bá yé gbé yàn bẹ́ẹ̀ rìn kọ̀ọ̀kan ẹlẹ́mìí àkókò mọ̀ ṣùgbọ́n wọ́n ṣàṣe bí wọ́n ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe tọ́ tẹ́mi bá ti bàlẹ́ wọn wọ́n máa sọ̀rọ̀ tọ́ díẹ̀ mi bá lọ tọ́ wọn ni wọ́n ti pé ìkọ̀ṣẹlẹ̀ ń bẹ́ ya òòṣà tiwa náà bí ẹlẹ́ òòṣà bá gbẹ̀gù òòṣà bó òòṣà bá ti bàlẹ́ ogun tó bá ti sọ òòṣà ló sọ tó bá ti fílẹ̀ báyìí kò mọ̀ nǹkan sọ mọ́ báyìí ni adé ṣe jẹ́ o bí adé ṣe dé orí ọba rèé o òrìṣà ni adé jẹ́ o adé ni òrìṣà adé ni òrìṣà kì í ṣe ọba adé yìí tó ọba ìwà adé tó bá ti gbé adé sórí ìgbà báyìí nǹkan ló dẹ̀ jókòó mo tó bá ti ń sọ fún wa òòṣà ló ń sọ tábà wá fẹ́ ṣèkan pàtàkì láàrin ìlú afẹ́ báwọn èèyàn ṣèpàdé á nìkan ba lọ rèé dádé wá kó má dé fìlà lásán kó wà láàrin wa ọba wa lọ rè dádé tó bá ti dádé àti ìfẹ́tò òrìṣà sípàdé tá à ṣe lọ́wọ́lọ́wọ́ so ẹni òrìṣà lọ́ba o la fi sọ di gbákejì àfẹ́pẹ̀lẹ́ ẹrú òrìṣà ẹrú òrìṣà ni ọba ń ṣe kábíyèsí ẹ̀yin bàbá ẹ má bínú ọ̀rọ̀ ló débẹ̀ ọ̀rọ̀ ní máa ń mú kó mo rò wá sáyé o ẹrú òrìṣà lọ́ba jẹ́ la di igbákejì òrìṣà ó dàbí ká máa pèèyàn ní ẹrú ìlú ká sọ di igbákejì ìlú àbí àwọn tó ń pè lódì ìlú àwọn tó ń pè ní òdì ẹrú ìlú ni wọn ká máa pọ̀ ní ìkejì ìlú àwọn ọba ìlú nù àwọn gínìkan nù orúkọ tó bá wà lálẹ́ fún wọn bẹ́ẹ̀ ni ọba ṣe jẹ́ sí òrìṣà ẹrú òrìṣà ni ọba ọba tó bá tó wá sọ pé báwọn tó òrìṣà ṣe jẹ́ ẹrú fẹ́ pìtàn olówó rẹ̀ nù àmọ́ lóde òní ẹbí ìlú ṣe dà èyí ló jẹ́ kí n fura pé àlọ́ba lóye gbogbo àwọn afọbajẹ́ wọn ò ṣà wọn ò ṣòro fún wọn ọba mọ́kọ́ tó gbadélé wọn lórí tí tó bá bá ti gbadérù à nǹkan ni ó kọ̀ńtrólù ara ẹ̀ tó bá gbọ́ wọn tó ń ṣòro ọba sì ń ṣòro ọba pé gbóhùn rí lépo ọba ya nílé rí so èsì sí ìbéèrè tẹ́ béèrè lọ́mìnì ẹ̀ gbogbo àgbáyé gbogbo aráyé òrìṣà ni adé ọba ni igbákejì òrìṣà àfikún lé ní o ọba ni ẹni òrìṣà ẹni òrìṣà ń gbà àtijọ́ ẹni òrìṣà ni ọba ń ṣe tàbí ẹrú òrìṣà torí pé yóò jókòó báyìí orí rẹ̀ ní òrìṣà tàbí ká pè ní àga òrìṣà orí rẹ̀ ní òrìṣà ó jókòó lé tó ṣe bá ti wá dé orí rẹ̀ bí ìgbà tá a bá sọ pé wọ́n fẹ́ gbàgbó bí kan ẹnìkan olú adé àgbo wọ́n pè ní àgbo àgbo àgbo ṣé mo pa làá máa pè kó ṣe nìyẹn mọ́ àgbo ló ń jó wọ́n ní sọ pé nìyẹn ló ń jó mọ́ bẹ́ẹ̀ bá ti ru ẹ̀kú eégún eégún ló dẹ̀ ń jó kò ń ṣòun ló ń jó mọ́ bẹ́ẹ̀ ni eégún ló dẹ̀ ń jó so tẹ́ bá ti gbé adé sórí òrìṣà ló tẹ́ ń sọ̀rọ̀ kì í ṣe tó ru adé mọ́ adé àgbo ń bẹ òrìṣà ni adé eégún ń bẹ òrìṣà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ adé òrìṣà la gbà fọba tó bá fi ń pàṣẹ ìlú so òrìṣà lọ́ba kò sí àṣà tá a lè tẹbọnú eléyìí eléyìí ò ṣe kọ́ṣọ́ níbòmíì àfi tá a bá ní jọba mọ́ nílùú yìí tá a bá ní lu ọba mọ́ tá a máa lu olórí ìlú tíjọba ó máa fi wọn jẹ olórí ìlú tó máa yọ ọba adé ọba kúrò tádé máa padà tó ti wá adé òǹgọ gbogbo ti padà lọba ṣe ń wo yìí torí ọba ṣáà wà ń lùgbà tó pa àwọn káàkiri ń sìn tọba ò rí nǹkan kan ṣe sí nígbà tó ò lè pàṣẹ tẹ̀yin ọfọbajẹ tẹ ti bàlújẹ́ tẹ̀yin ẹ wá ń bú ọba kiri èmi ò bá bú ọba o kábíyèsí o èmi ò ní bú ọba torí mo gbàgbọ́ pé àwọn afọbajẹ àwọn òṣòro wọn òṣòro fọba ìlú kọ̀ọ̀kan ti sọ oorun òrùn wọn ò mọ́ mọ́ ìgbéraga ò lè jẹ́ kọ́kọ́ ìlú wa láwà àwa la nílùú wa ò jẹ́ kó wá ní tó mọ̀ kó bá wọn ṣe é nígbà tẹ́ ẹ̀ wá ṣòro fọba tọba wa gbé adé ilẹ̀kẹ̀ fèkì sórí báwo lè ṣe fẹ́ láti pa ọba tó sùn tí ò rí àjọ ní kọ̀ọ̀kan tó wá bá ọba tó òun ló ṣàkọ̀kọ̀ tó wá kọ̀ǹtrol ẹ̀ bàtẹ́ pé òun kọ̀ǹtrol ara tiẹ̀ òun ló bá ara ẹ̀ sọ̀rọ̀ kó máa bẹ́ẹ̀ rí ẹ̀ lọ́la ni tó bá dọjọ́ ọ̀bẹ rí yẹn ni kò lọ dádé ó máa ya gbogbo ìlú lẹ́nu ìgbà tó bá sọ pé ẹ tú sílẹ̀ kò máa lọ lẹ̀ láyọ̀ àti àlàáfíà ọba ló sọ̀rọ̀ yẹn kì í ṣòun tọba ní wàá ṣe tọba ní ó ṣe òun ò lè yí ìdájọ́ yẹn padà bọ̀ kò tó bẹ́ẹ̀ láti yí ìdájọ́ òṣà padà nígbà tá a wí òṣà ló sọ̀rọ̀ kò ń ṣọba kò ń ṣe ìlú kan sọ tó nǹkan tó ń hun lẹ́nu olóde òní tó wọn ọba lọba ń sọ tó dá dé orí ọba gọkò lórònú ẹ̀yin afọbajẹ ilẹ̀ Yorùbá ní tó bá sọ̀rọ̀ lọ́wọ́ yẹn ẹ wá rí ẹ̀yin gọgọ lọ̀rọ̀ ẹ̀yin lọ̀tá wa gbogbo ọmọ Yorùbá ò fura sẹ́yìn báyìí ọba ló ń bú kiri gbogbo ọmọ Yorùbá tó ń bú ọba ẹ mi kíkan lọ́wọ́ yìí tó bá ṣe pé ẹ̀yin náà lọ́ba lásìkò ìbáwọlẹ̀ máa ṣèjọba lọ ẹ wò wá o àṣà mẹ́ta ló papọ̀ Haúsá Igbo àti Yorùbá àṣà wa ọ̀tọ̀ọ̀tọ̀ dẹ́ni àwa pàṣẹ Buhari wájú olórí gbogbo wọn jẹ́ ààrẹ wa àwa fẹ́ ní afẹ́ ọba ìlú mẹ́ta ọba Igbo ọba Yorùbá ọba aládé ọba ilẹ̀ Yorùbá àti ọba Hausa àwa dé ọ̀dọ̀ Buhari dọ̀bálẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń dọ̀bálẹ̀ nílùú tiwọn <laughs> Hausa náà dọ̀bálẹ̀. olóṣò bọ́ ṣe ń lóṣò ń lu tiwọn nílùú tẹ̀yìn kẹ̀rẹ́ ṣe lèèyàn máa ń dọ̀bálẹ̀ fún ọba ẹjọ́ kí la máa ṣe ṣe ń bẹ ọba mẹ́ta ló dẹ̀ pàdé ọba Hausa máa ń lóṣò kíyàn ọba Ìgbò máa ń dọ̀bálẹ̀ kíyàn ọba Hausa máa ń dúró máa ń dọ̀bálẹ̀ ọ máa ń kírun ni ẹ̀yin mẹ́ta wá pàdé níwájú Buhari tó jó lórí yín jìrì ẹnì kìíní dọ̀bálẹ̀ ọwọ́ ẹgbẹ́ rẹ̀ ọba lórí dọ̀bálẹ̀ ẹnì kejì ìnàtàn ọwọ́ ẹgbẹ́ rẹ̀ ọba lórí ìnàtàn ṣé òun máa dúró ni tó bá jẹ́ òun lọ́ba dáhùn síbèrè yẹn o ò lè dúró tó bá wá gbìyànjú àti dúró lẹ́ẹ̀kín lẹ́ẹ̀kín tó bá ti ń yẹ ẹ́ sẹ́tìn tó ti ń pè kọ́tọ́ pè fún ẹ mọ́ wa máa wò pé àbùkù máa ń kan ẹ̀ wá ronú ara ẹ̀ wá tó ìrẹ̀ ara rẹ̀ pa ìtọ́wọ́n tó kù ṣe ló máa padà ṣe ṣùgbọ́n tó rò bá ti pẹ́ tó rò ń pẹ́ tó jọba lòun lórí ìdúró yẹn tó máa ṣe òòṣà bàbá sọ̀rọ̀ lórí ìdúró yẹn wájú Buhari yẹn òòṣà bá kọ́ńtróòlù tó máa sọ tí Buhari awọ́rìrì o oh, ṣáde sọ pé sọ fún Buhari pé kó dìde sọ fún Buhari pé ní orí àga rẹ̀ ejò wà ńbẹ̀ àti sọfẹ́ fún Buhari orí àga tó jókòó lé ejò wà mẹ́fọ́ wà nínú yóò bẹjọ lé ejò ẹ̀ yóò dọ̀bálẹ̀ fún yín káàbèsè nítorí ẹ̀kọ́ fi máa bẹ̀rù gbogbo ọmọ ọba aládénu ṣùgbọ́n èèyàn kọ́ bá jẹ́ yín lọ́ta ìran wa ẹ̀yin tẹ́ ti ń jowó ìlú kọ́ba ó tó dé tàbá ti gbadé lé lórí sìn onímọ̀ kọ́ńtólù ìlú àdílé kọ́ńtólù ẹ̀ ẹ̀ tó wù yín tẹ́ fẹ́ pàṣẹ fún ẹ̀ fẹ́ fi jọba ẹ̀tẹ̀ lè bá sọ̀rọ̀ kó gbọ́dọ̀ fẹ́ fi jọba ẹ̀ retí pé kọ́ba ó pàṣẹ fún lù mọ́ ẹ̀yin afọbajẹ yìí ni ká ẹ̀yin afọbajẹ yìí lòdóró ẹ̀yin afọbajẹ yìí ni ká ẹ̀yin lẹ́ ń dààmú ìran Yorùbá ẹ̀yin gógógógógó lẹ́ni bí èrò nu bọ́ọ̀sì ẹ̀yin lọ́tà ìran Yorùbá o ẹ̀yin tẹ́ ẹ torí ti ara yín tẹ́ ń gbàṣẹ kúrò lẹ́nu ọba ìyá ẹ̀ làwọn jẹ ìyá ẹ̀ wá pariwo ọba ọba tí ò lóòṣà kankan nulẹ̀ ọba tí ò lágbára kankan lọ́wọ́ ọba tẹ́ fi jọba tó mọ̀ pé òun lókun bọ̀ ó mọ̀ pé òun lápàṣẹ ó mọ̀ pé òun nìkan tó lè sọ tó lè ṣe ẹ̀wá ní kó má ṣọ̀rẹ́ èèyàn nígbà tó bá ṣọ̀rẹ́ èèyàn ìṣọ̀rẹ́ igi ni kò ṣe ni ṣùgbọ́n tó ipá gbára rẹ̀ sì ń bẹ lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ọba tó gbadé kárí tẹ̀mí ń bá sọ̀rọ̀ tó ń wí bẹ́ẹ̀ tó dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ jọ̀ọ́ jàre ṣé kò ti mọ̀ pé nǹkan ju ẹ̀tọ́ ọ̀hún tó ń wá wájú ẹ̀ lọ kò ní lè lọ wọlé wájú pásítọ̀ kọ̀ọ̀kan mọ́ ọba tí nǹkan ṣe lágbo ara nínú ilé tó ti rúbọ rúbọ tí ò sọ tọ́wá ní kó wá lọ dọ̀bálẹ̀ wájú Kúmúyì kíá ni yóò wá lọ dọ̀bálẹ̀ ta ni tí ò ní dọ̀bálẹ̀ wájú Kúmúyì tọ́wá ní kó wá lọ dọ̀bálẹ̀ wájú Adébóyè yóò dọ̀bálẹ̀ wájú pẹ́pẹ́ ni wòsàn wà nígbà tó fẹ́ kú ṣùgbọ́n tó gbé yẹn fọ́ bá jẹ́ iṣẹ́ oró rẹ̀ ó pé oró rẹ̀ pé àbà onílé lọ dọ̀bálẹ̀ ìwọ ọba aládé náà ẹ̀já wí tara wa fúnra wa yìí náà tún lẹ́bi sà káti kún òṣòro yìí kó pé ṣe bọ́ ti tòjé bọ́ lóòṣà lọ́wọ́ ṣe bọ́ ti gbé àṣẹ ọba lé lọ́wọ́ ṣe bẹ́ẹ̀ ti dọ́ba tani tẹ́yìn náà wàá fò sókè rajà tani tẹ́yìn náà fi kan kẹ́fíjì kú ẹ̀ta kẹ́ ẹ wá oòrùn lọ́bí ọba gbé pé kẹ́yìn náà dọkùnrin tẹ́ fi wá dẹrú ìlú tẹ́ wá dìdàkudà tẹ́ wá dẹni wọlé tọ́ tó jẹ́ kó máa wárí fún yóò máa wá fẹnu ṣọ̀kọ̀ṣọ̀kọ̀ máa sọ̀rọ̀ yín ó yẹ kẹ́yìn náà dúró tán lórí ẹsẹ̀ yín láti wá tó sọnù rí nàá àwọn wà ń bẹ ọmọ wa ń bẹ o ọmọdé lọ́wọ́ ń bẹ àgbà lọ́wọ́ ń bẹ àwọn afọbajẹ ní tiwọn ẹ̀yin ọba náà ní tiyín o ọmọdé lọ́wọ́ ń bẹ o àgbàlagbà lọ́wọ́ ń bẹ ọkùnrin lọ́wọ́ níbẹ̀ obìnrin lọ́wọ́ níbẹ̀ ọmọdé lọ́wọ́ níbẹ̀ o àgbààgbà lọ́wọ́ níbẹ̀ báyé ṣe dà lónìí gbogbo wa là lọ́wọ́ gbogbo wa là ń bẹ gbogbo ala lọ́wọ́ ń bẹ ẹ má wàá torí pé ẹ rí gbàlà lọ́dọ̀ pásítọ̀ adébóyè àti pásítọ̀ míì àbá àfàgàn ẹ̀yin ọba aládé ó wà gbogbo yín fún kọlọkọlọ jẹ òrìṣà ló wà lórí yín tẹ bá ń pè tí ò dáhùn ṣe ni kẹ wá rí kí ni kí n ṣe tádé orí mi fi sìn mí kí ni tí n ṣe kí mi sí òòṣà fi màmá bàlé mi àmì pásítọ̀ ní ìdẹ́gbẹ́ mi ti ẹ̀mí ti sá lọ ń lé wọn wọn ò gbẹ́mí mọ́ àwọn ara wọn dẹ̀lẹ̀ ní ara wọn wọn ò sáré síta ayé tí wàá ń gba tiẹ̀ ṣọ́ọ̀ṣì tí wàá ń kún ó wàá sáré gidi láti wá di ẹ̀mí yẹn rí ẹ̀mí tó sọnù yẹn kí wọ́n wá ní kó lè máa jẹ́ òrìjínà ẹ̀mí lọ́mọ wa lò torí kó má bàa dàn lábùkù ọ padà tẹgbẹ́yìn náà nígbà tá a sì rí bá tún pé fèkì lẹ̀mí rẹ o ọba aládé nígbà tó ń bẹ̀rù rẹ bá tó wá rí pé òun láṣẹ lẹ́nu ọ padà tẹ lọ́wọ́ wọn pé o tó ti dọ́ba gbìyànjú kó o wá gbá a rí ìwọ babaláwo tó ń rí tó fi kí rẹ ń kàn lé ní tó ń gun mọ́tò tó sì mọ̀ pé òsì lọ́wọ́ rẹ ha tètè wẹ́kọ̀ rẹ lọ má jò sọnù má jò tán káṣírí rẹ má tù ú kó tó bá máa wá ẹ̀kọ́ tó yẹ kó wá káàkiri ifá lè pè ọ́ kó kẹ́ ẹ lóòótọ́ kiri ṣe ó wà lọ́wọ́ rẹ ibi tó bá kù sí tètè wá bẹ́ẹ̀ mójútó bẹ́ẹ̀ kó lè wà lọ́kùnrin alágbára torí pé o mọ̀gbà tí jì máa jà o o sì mọ̀gbà tó gun ń bọ̀ má jogo dé kó tó máa sáré kiri ìgbà tó ń dùn kọ́ là á mọkùnrin tó bá kan díẹ̀ la máa ń ba ẹni tó bá jagun tó borí ogun lápè lọ́kùnrin o kì í ṣọkùnrin tí ò lọ sójú ogun rí ẹni tó dojú ogun rí ò máa ṣọkùnrin obìnrin bá ní a sórí àpèrè ọkùnrin ni ojú ogun bá dé la máa mọ ọkùnrin lójú ogun mú ọ̀rọ̀ mi dìmú mú kó o ṣiṣẹ́ lé lórí kó o lè jèrè níbẹ̀ fún di èyí òrìṣà ni adé ọba ni ẹni òrìṣà bá a bá ṣòro adé tó bá pé tá a bá gbélé ọba lórí kò ní sí ìjì tí ó jà lóye kò ní sí àṣetì nínú ìlú yẹn ìsinmi ìfọkànbalẹ̀ yóò jọba nínú ìlú náà ọba òun pápá ò ní ṣìwà fún tí gbogbo tó bá ń ṣe òrìṣà ní í ṣe é gbogbo tó bá ń sọ òrìṣà ló ń sọ ọ ọba lè máa dá àtòhun tí ò bá sáde lórí rẹ̀ tó bá ti gbadé kárí báyìí wáyà ti dórí transformer nìyẹn kí lọ́tọ̀ ló kù àbọ̀rọ̀ àbọ̀ ìníyẹn abala abẹ mo wí dúró torí ọjọ́ ti lọ ilẹ̀ sí ti ṣú ẹ̀yin ènìyàn mi mo dúpẹ́ lọ́wọ́ yín ẹkú ìfẹ́ ẹkú ìfẹ́ ẹkú fọmọ ènìyàn ṣe ẹkú bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa ẹkú bẹ́ẹ̀ ṣe ń gbọ́ tiwa mo wá fẹ́ bọ́ sí yàrá ifá títè àwọn ènìyàn tó pọ̀ ni wọ́n ti bá mi sọ̀rọ̀ nípa ifá ẹlòmíì ni ẹ yóò tó ti tẹ̀fá òun náà ti lọ gbódò ti dé wọ́n ti tẹ̀fá bákan náà lọ̀rọ̀ òun ṣe rí ha irọ́ ni o kò gbọ́dọ̀ níbẹ̀ ní tó fà á ni mo fẹ́ bá wa sọ yìí fáwọn kó gbọ́ mi dáadáa ní tí mo dé dúró yìí ìwọ tó lọ gbódù tó dé tó wà bákan náà ìwọ ló ń ṣe ra rẹ ẹnìkan ò ṣe é mọ́ jẹ́ ẹ sọ gbódù fún ọ sórí ọ̀rọ̀ gbódù yàtọ̀ sá láàárẹ̀ tó lọ ṣe tẹ́sítì lọ́dọ̀ òyìnbó tí òyìnbó sọ pé lágbájá oní kíndìnrín problem ó wá dé sí ló wá ń sùn wá ń jí wá ń jí wá ń mu kíndìnrín ẹ̀ ní ó padà pa á orí rẹ̀ burú ni ẹni tó lọ gbódù tó dé ìgbà tó ti gbódù dé ìfanilágbájá o gbọ́dọ̀ pa o má jẹ̀wà mọ́ látòní o èèwọ̀ rẹ ni o ìwọ tó tẹfá ìwọ sì mọ̀ dáadáa o mọ̀ lọ́kàn rẹ wípé ẹ̀pà àtẹ̀wà tí bá wì o lè dúró ọjọ́ kan kó o má jẹ kódà n tó fẹ́ràn jùlọ láyé àtọ̀run ni wọ́n ní kó o má jẹ yìí ṣé orí ibi tó wọn tàgbẹ́gbà mú ẹ lọ́jọ́ tó pẹ́ wá wọjọ orí rẹ kó tó tẹfá ìwọ ọmọ forty years tó lọ gbódù ìwọ ọmọ ọgbọ̀n ọdún ìwọ ọmọ thirty five years twenty five years twenty years fifty years sixty years seventy years fifty five seventy six tó lọ gbódù tó wá dé ìbálò gbọ́dọ̀ jẹpa o <laughs> ó wá gbọ́ ó wá padà lọlé ó wá sáfẹ́ pa o sáfẹ́ wà o ò jẹ̀pà mọ́ o ò jẹ̀wà mọ́ o wá ń retí owó ayé ń ṣe ẹ́ lé rẹ̀ o ò lè rówó. jọ́jàre ẹ̀pà àtẹ̀wà tó o ti jẹ látọmọ ọdún kan títí wo ogún ọdún ọgbọ̀n ọdún ogójì ọdún ta ló bá kó ẹ kó láwọ̀ rẹ jàre ta ni ó bá ẹ kó kúrò lára rẹ tó fi ń retí owó wèrè tó retí ọlà wèrè tó retí òbí àgbà láti ta ni ó kó yẹn kó lára rẹ ó dà babaláwo tó tẹfọ́ fún ẹ báwo ni ó ṣe mọ̀ pé ó ti jẹ̀wọ̀ ẹ títí títí títí kó tó kéwọ̀ fún ẹ tó bá fẹ́ ní ara rẹ sọ fún ṣe bí wọn ló yẹ kó wá padà sọ́dọ̀ olúwo tó tẹ̀ ẹ́ fa pípẹ́ àbọ̀dà àbọ̀yọ olúwo mi ha mo ti jẹ kísà lẹ́pà o ha ojúmọ́ ò lè mọ́ kí n má jẹ wà tẹ́ni má jẹ yìí abájọ tíṣẹ́ rẹ̀ ò fi lọ déédéé abájọ tó ò fi lówó lọ́wọ́ abájọ tó fi lògùn tó ògùn òṣìṣẹ́ abájọ tí kàn rẹ fi ń dàrú ní tó kàn lé o á wà á padà sọ́dọ̀ ọ̀fà á lọ gba mọ̀ràn lọ́dọ̀ Àjàgùnmàlè Ifá gbà wá o lágbájá ọmọ rẹ yìí ó ti gbódùde Ifá báyìí ló bí Ifá sì pé kò gbọdọ̀ jẹ wà ẹwà yìí ló dẹ̀ ń jẹjọ́ tó ti délé ayé rẹ̀ ó ti wá gbà pé òun ò ní jẹ̀wà mọ́ kí la máa ṣe jàre tí ẹ̀wà tó ti jẹ sẹ́yìn sẹ́yìn tí ò ní dínà orí rẹ̀ ẹ̀wà yìí Ifá ní òwà sọ àṣírí ọ̀nà àbáyọ jẹ́ n kí kékeré kan méjì ni mo máa kí o máa kí ìjọgbe máa kí ọ̀ṣẹ́ ọ̀bàrà máa fi fìdí ọ̀rọ̀ mi múlẹ̀ fún ọ. ọ̀ṣẹ́ ọ̀bàrà ó ní ọ̀ṣẹ́ ọba ọ̀bàrà ọba ọ̀ṣẹ́ olúmọ̀bà tí fún olúmọ̀bà èyí tí ojúbọ ẹ̀gbẹ́ kọ́ni kése ẹ rí olúmọ̀bàlé níjọ́ tó ti dé láyé rẹ̀ làwọn ọmọ ẹ̀wọ̀n òbí rẹ̀ ti dá ìkọ̀sẹ̀ dáyé rẹ̀ wọ́n ní kó máa ṣe sàárà fún o pé kó máa mú adìyẹ kó máa palẹ̀ tó bá dàgbà tó ẹran kó máa pa o kó máa sè é kó máa fi yọ̀lẹ̀ fún ẹgbẹ́ rẹ̀ kó máa bá jẹ́ o kó sì wá gbìyànjú o kó rí pé ń gbogbo gbà láyé òun ò gbọ́dọ̀ mẹ́mu. ah kí ló ti máa ṣe sí ọmọ ọwọ́ bí ẹ bẹ̀rẹ̀ sí ní pẹ̀wọ̀ yìí mọ́ ọwọ́ bí ẹ pẹ̀wọ̀ mọ́ títí títí títí tí ọmọ fi gbọ́njú nígbà tó ọmọ gbọ́njú ẹmu ló bẹ̀rẹ̀ sí ní mu tó bá jáde lẹ́mu lòun máa ń mu ọlọ́run wá ní kó wọn òbí rẹ̀ tètè jáde láyé kò tí ì jọmọ ọdún mẹ́wàá lọ tó wọn òbí rẹ̀ ti kú ẹ̀hún bẹ̀rẹ̀ sí ní mẹ́mu kò bọ ẹgbẹ́ ẹ̀ mọ́ kò ṣe sàárà kankan mọ́ kò pa kankan tó yẹ kó pamọ́ èyí ló fà táwọn ẹgbẹ́ rẹ̀ tó ń sìn láyé wọ́n wá kọrin wọ́n wá lọ bájọ́ kan wọ́n bá sọ títí kò dá wọn lóhùn wọ́n wá gba gbogbo wọn akọ yìí gbogbo ìlú wọn dágbére fún. ó gbé àwa ara wa àwa ara wa àwa ara wa olùmọ̀ọ́bà o àwa ò dẹ̀ bó olùmọ̀ọ́bà ṣeré mọ́ o àwa ara wa àwa ara wa àwa ara wa olùmọ̀ọ́bà o ò lẹ bólúmọ̀mà ṣeré mọ́ o wọ́n dágbére bólúmọ̀mà báwọn bólúmọ̀mà ṣeré mọ́ dẹ̀ lọ torí bólúmọ̀mà mẹ́mu kò fún olóúnjẹ mi pa wọ́n wọ́n ṣe padà sóde ọ̀run nù kó tó wá di bólúmọ̀mà ṣẹ̀ṣẹ̀ wá lọ sí gbódù olúmọ̀mà lọ tẹfá níbo ti gbódù dé ọ̀ṣẹ́ ọ̀bàrà yọ fún tàbí pé lọ́ṣẹ́ olúmọ̀bà nù o tọ́jú làwọn kan tó gbọ́ṣẹ́ olúmọ̀bà ifá yìí ọ̀ṣẹ́ ọ̀bàrà yìí ti bí ìyàn tó pọ̀ kó tó bí olúmọ̀bà o ọ̀ṣẹ́ ọ̀bàrà ti bí àtàlégbèje ènìyàn rí kó tó bí olúmọ̀bà ṣùgbọ́n bàtó dóró olúmọ̀bà ló lókìkí ńgbò dóró olúmọ̀bà ló di star orú olúmọ̀bà lókìkí rẹ̀ gbé kàn lọ́ fi pè ní ọ̀ṣẹ́ olúmọ̀bà ọ̀ṣẹ́ olúmọ̀bà ọ̀ṣẹ́ olúmọ̀bà ìkànnì ẹni lórúkọ fa olúmọ̀bà tá a wí yìí ifá sọ pé kò gbọdọ̀ mẹ́mu ó dẹ̀ gbọdọ̀ máa ṣe sàárà fún ẹgbẹ́ rẹ̀ oníbàbà bá padà sílé kò mẹ́mu mọ́ ó ń ṣe sàárà bó ṣe ń ṣe sàárà nìkan yẹn ń bàjẹ́ sí bó ṣe ń ṣe sàárà nìkan yẹn ń dàrú sí èyí ló wá wò pé ó wá padà sọ́dọ̀ olúwo rẹ̀ olúwo gbogbo tẹ́ ní kí n ṣe lábọ̀ gbójú ni mo ti ṣe nǹkan wọn ò lójútùú àtẹnudàbà ìfà ló ń jẹ́ èèwọ̀ kí lè wọ̀ náà wọn ló mẹ́mu ní ha mi ò mẹ́mu mọ́ kí n tó wá gbójú ni mo ti ń mẹ́mu njẹ́ ti ní kí n má mẹ́mu ni mo ti ń mẹ́mu mọ́ ọ́n lànà ó sọ fún mi pé o máa ń mẹ́mu tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó o tó tẹ fà á ó ní ojúmọ́ ò lè mọ́ kí n má mẹ́mu tẹ́lẹ̀ o òun máa kísà lẹ́mu ọ̀dà ọmọlàní tó bá rí ọ̀rọ̀ rẹ ìrìn àjò ló kọ ọ̀rọ̀ rẹ gba kádélé àjàgùnmalè ọmọlà fòdílé àjàgùnmalè ó lọ rèé rò fàjàgùnmalè pọ àjàgùnmalè gbà míì ọmọ mi yìí àti tẹ́bàkùn ṣùgbọ́n ẹmu ló mu tọ́wọ́n ẹgbẹ́ rẹ fi kẹ̀yìn sí dọ́físà lọ nísìnyí kò mẹ́mu mọ́ ó dẹ̀ ti ń ṣe sáà fún àwọn ẹgbẹ́ rẹ̀ àwọn ẹgbẹ́ rẹ̀ ò dá lóhùn àjàgbìmọ̀lé ni wọn ọmọ kó ń pa wọn àwọn ti padà sọ́dọ̀ ọ̀run ti wọn yóò kọ́kọ́ bẹ̀ wọ́n ni àkọ́kọ́ ṣẹbọ ìtọrùn ẹbọ àforíjì á bẹ̀ wọ́n wá dáríjì ni wọ́n fi mọ̀ pé lóòótọ́ o ó ti bẹ̀bẹ̀ kò ní jẹ́wọ̀ mọ́ ó bá rúbọ lóòótọ́ ó ṣẹbọ àforíjì ẹbọ àforíjì òfin ránṣẹ́ sílẹ̀ àwọn ẹgbẹ́ rẹ̀ lọ́run ó bẹ òun ò ní mọ́mọ́ láéláé ẹ dákun òun ó máa jẹ yín ẹgbẹ́ rẹ̀ wà ní burú o báyìí o ṣe ni kó lọ ra ẹran àgùntàn kó lọ di àwọn di ní àwọn ó pera wọn wọ́n wá pàdé ńlé rẹ̀ kó wá pàgùntàn yìí bó ṣe yẹ kó máa pa kó o ṣe sàá kó o ṣe kábàá ẹ wọ́n bá bá dodo ọjọ́ kejì wọ́n bá sì pera wọn káàkiri ó gbé àwa ara wa àwa ara wa àwa ara wa olúmọ̀ọ́bà o ká pàdé nímọ̀ọ́bà ká tó eré ṣe àwa o ká pàdé nímọ̀ọ́bà ká tó eré àwọn aráwá olúmọ̀ọ́bà o kápàdé nímọ̀ọ́bà kátẹ́rẹ́ ṣe bí gbogbo wọn tún ṣe pàdé nílé olúmọ̀ọ́bà nìyẹn o wọ́n débẹ̀ kan tó débẹ̀ lóòótọ́ wọ́n ti pagùtàn ó ti ṣe é dè wọ́n kò mẹ́mú inú ẹgbẹ́ ẹ̀ dùn wọ́n jẹ wọ́n mu wọ́n yó wọ́n tún fò sẹ́nu wọ́n ní àwa ara wa àwa ara wa àwa ara wa olúmọ̀ọ́bà o àwa tí ń bólúbọ̀bà ṣe láyé o àwa ara wa àwa ara wa àwa ara wa o olùmọ̀bà o àwa tí ń bólúbọ̀bà ṣe láyé o àwa ara wa àwa ara wa àwa ara wa o olùmọ̀bà o àwa tí ń bólúbọ̀bà ṣe láyé o àríwá mòdé mọ̀bà olúwa mi àríwá mòdé mọ̀bà olúwa mi kọ́mọ máa ma kú mòdé mọ̀bà olúwa mi àríwá mòdé mọ̀bà olúwa mi káyà máa ma kú mòdé mọ̀bà olúwa mi àríwá mòdé mọ̀bà olúwa mi kárí máa ti ṣe òmòdé mọ̀bà olúwa mi àríwá mòdé mọ̀bà olúwa mi báyìí ni gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà fún olúmọ̀bà ọjọ́ táyé olúmọ̀bà bẹ̀rẹ̀ sí ní dùn padà nìyí lẹ́sẹ̀kẹsẹ̀ ni yípadà ti dé bá olúmọ̀bà lẹ́sẹ̀kẹsẹ̀ láyé olúmọ̀bà ti ń dùn padà ìwọ tó ti wá tẹfá láti bí ogún ọdún tó gbọ́ ẹ̀fá ìdí ogbè tó ní ẹ̀pà rọmọrọmọ ọlọ́fin adífá fún ọlọ́fin tí ń re búrú lọ rèé tẹ̀ wọ́n ní kó má jẹ̀pà mọ́ nítorí àṣetì tí mo dúdú máa yé ṣe ẹ̀pà lọ́lọ́fin náà ń jẹ o tí gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ fi padà lẹ́yìn rẹ̀ tó wá kó nǹkan oṣù tó wá dágbé tó ń dá fà táṣì dànù wá ba tó dá láṣetì kó tó wá rí gbóòdù lẹ́yìn tó dé láti gbóòdù ogun tó lé débi pé díẹ̀ ló kọ́kọ́ yọ lórí pọ̀ ọba lẹ́yìn tó ti gbóòdù dé kí ló dé ohun òjì wọ̀mọ́ ọtún mú un lọ gbalẹ́ àjàgùnmàlè lọ nígbà tó délé àjàgùnmàlè tó jẹ́wọ́ pé òun jẹ́pà ilé àjàgùnmàlè láti sọ fún pé ẹ̀pà tí ó ń jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti jẹ́ kí gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ ó kẹ́yìn sí àwọn tó máa bá ṣiṣẹ́ àwọn tó máa ràn lọ́wọ́ tó ń bá ti fẹ́ roko àwọn ti bá ró tó bá fẹ́ gbégbé àwọn ti bá gbé àwọn yẹn ò sí pẹ̀lú rẹ̀ mọ́ ẹ̀pà yìí ló lé wọn lọ àfi tó bá lè padà tó kúrò ní yàrá ìjẹpà tó dẹ̀ lè ṣètì tó lọ bẹ̀ wọ́n ẹ bá àforíjì lòun náà tó ṣe lọ sí ilé àwọn ẹgbẹ́ rẹ̀ lọ́rùn tí àwọn ẹgbẹ́ rẹ̀ fi wá gbà pé wọn padà wá bá gbé wọn ní kóun náà lọ rèé ra odidi orí màálù dè wọ́n màálù lọ́nà fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ ẹran ńlá ni ọlọ́fin ìgbà náà téèdè ní ẹran ńlá lọ lọ́fin fi ń bọ Fálótùfẹ́ ẹran ńlá yìí lòun náà rà ló fi bọ fá rẹ̀ ló mórí rẹ̀ ló ṣe dàwọn ẹgbẹ́ rẹ̀ làwọn náà dé lọ́jẹ lọ́mú ó tún bẹ̀ sí ní ìrànlọ́wọ́ báyìí ni òṣàṣe tìmọ́nù wá gbọ́jà ni ìwọ tó lọ gbódù tó dé lájọ tó ti dé láyé rẹ ló ti máa ń jẹ ìkọ̀kọ̀rẹ́ babaláwo wá dábàá fún wọn ní ìkọ̀kọ̀rẹ́ lè wọ̀ rẹ̀ wọn ò mọ̀ pé oúnjẹ kọ̀ọ̀kan rẹ rí wọn ò rí ẹ rí oúnjẹ lójú wọn rí òtójú wọn fi sẹ́nu wọn wá léwọ̀ rẹ nìkọ̀ọ̀kan rẹ ó dẹ̀ mọ̀ pé jẹ́ tó ti dáyé rẹ ló ti máa ń jẹ́ ó wá gbọ́ ó dẹ̀ bá lè rẹ lọ dàrẹ́tì nígbò wá délé rẹ wá tẹ fátọ́wọ́ délé rẹ kan rẹ ò lọ déédéé wá sọ pé ẹnìkan ní í ṣe ọ́ ayé ò ṣe ọ́ o ó ti fẹ́ tí rẹ gbọ́ bí tó o ti ṣubú ń bódù ìwọ ló tọ́ ẹ ó padà sọ́dọ̀ olúwo rẹ ni pé bàbá ìkọ̀kọ̀ rẹ yìí lótìtọ́ àti lódodo mò ń jẹ́ mo ti wá mọ̀ pé òun ló ba ayé mi jẹ́ báyìí kí ni solution tí ó fi tán ayé mi ṣe fún mi torí mi ò ní jẹ́ mọ́ láti ní. bó tó o bá kàn sí wọ́ọ̀dù kọ́kọ́rẹ́ tó jẹ́ kọ́kọ́rẹ́ mọ́ ogun tó ti fà sínú ayé rẹ ò lè kó mbẹ́. tó o bá kàn sí wọ́ọ̀ lọ́tí tó o mutí mọ́ ogun tó ti fà sínú ayé rẹ ò lè kó mbẹ́. iye tó ti bàjẹ́ lágbára rẹ kò lè túnṣe torí pé wàá ṣẹ̀ṣẹ̀ lọ ṣe àtúnṣe ni wàá lọ ṣe àtúnṣe ni kó tó lè ní ìrọ̀rùn ńbẹ̀ àbẹ̀wò tó ti mọ títí títí títí kìdíyìn rẹ ti bọ́ọ̀n tó bá wá fọtílẹ̀ tó mọ̀ tí mọ́ṣọ́ tí tó mú mọ́ ẹ yóò tó kìdíyìn rẹ ṣe ni ọ wá kíndìnrín mi padà ní o kó tó di pé nígbà tó bá mọ tí mọ́ ìyẹn wà ní bàjẹ́ mọ́ ìyẹn wá wà òkè tó tètè máa tẹfá láti kékeré fọmọ tó bí ní yìí láyé torí kó má ti lọ jẹ èèwọ̀ púpọ̀ jù kẹtó wá tẹfá fún kíkọ rẹ̀ má ti bàjẹ́ jù kẹtó tẹfá fún wọ́n ní lágbájá má jẹ́ pa torí kó má bàa sí ikú ìyàwó láyé ó dẹ̀ títí ikú ìyàwó bíi mẹ́ta mẹ́rin kó tó wá gbódù kó tó wá fẹ́fẹ́ ìyàwó mi ló wá tẹ fásì ṣé o mọ̀ pé tọ́ ọ̀bá tí ìṣe nǹkan tó yẹ kó ṣe ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ náà ó padà tó kú ọwọ́ àwọn òpèsè nítorí kó má bàa kú ló ṣe tẹfá ó tẹfá lóòótọ́ ṣùgbọ́n àtúnṣe tó yẹ kó ṣe ń bi tí ìṣòro rẹ ti wọ́ wá kí ló ṣe lẹ́ẹ̀ lórí ìwọ́n tí kọ́lẹ̀ ti dàrú ó láti mọ̀ pé tó bá ṣe tutù tó tọrọ àforíjì láàfọ̀ ẹ ní ọ̀nà àbáyọ sí èyí tó ti bàjẹ́ láyé rẹ̀ tí ó padà sun wọn táṣẹ funfun tó ṣẹ̀ṣẹ̀ wá ń wọ̀ ló ṣẹ̀ṣẹ̀ wá sọ ẹ́ di ológun ènìyàn láyé tó gbẹ̀rẹ̀ ọ̀wà àbúyọ àlàyé lélẹ́yìí nípa àwọn tó ti tẹ̀fá tí wọn ò rírì ti fa fún wọn jẹ torí pé ọ̀nà àbáyọ ni fá jẹ́ o ní tó ń fa ìdíwọ́ fẹ́ lómi tó ti gbódùdí ni mo sọ fún yín lénìí ìwọ tó wá béèrè pé báwo la yẹ fẹ́ tẹ fáwọn ti sọ fún yín bóyá èdè gbọ́ program tí mo sọ ẹni kí n tó tún sọ mo sọ wípé ifá títẹ̀ lóde òní èmi ò lè gbà less than four hundred thousand five hundred thousand lọ́wọ́ rẹ kí n tó tẹ fá fún ẹ tẹ bá fẹ́ tẹ bá fẹ́ nìkan torí ifá títẹ̀ wọn owó láàdì fi pọ̀ wọn awo àwọn tó ń bọ̀ ń gbódù ní twenty thousand wà ń bẹ̀ o ó ní ten thousand wà ń bẹ̀ ó ní fifteen thousand wà ń bẹ̀ tó ju owó iṣẹ́ wọn o ó ní five thousand wà ń bẹ̀ o irú èmi bí mo ṣe dúró èsì kò sọmọ tí ó pè mí lọ tí màá gba fifty thousand lọ́wọ́ rẹ o mi ò ní lọ rẹ o mi ò lè gba fifty thousand lọ́wọ́ rẹ kí n wá gbódù rẹ torí mo fẹ́ wá ṣiṣẹ́ fún ẹni mi lè má fagbára mi ṣàìsàn lẹ́gà ẹ ti ká wá gbàgbé mo wá gba fifty thousand lọ́wọ́ babaláwo tó pè mí sípa èmi kọ́ ni mo máa pa gbogbo o èmi kọ́ ni mo wá wẹ fá o èmi kọ́ ni mo máa ṣe eré fá o kágbà kò ní twenty thousand wá gbà oní ten gbà oní fifteen gbà àwọn èèyàn kan kálukú gbowó tiwọn yọ owó yẹn kúrò nínú five hundred thousand naira tó gbà lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí owó gbódù ṣe pé ó ti ń tán káwa bọ́ sí orí ọtí tí wọ́n máa mú gbódù oúnjẹ tí wọ́n jẹ wọ́n máa jẹ gbódù àti àwọn nǹkan mìíràn ìyẹn wà mẹ́ tó bá tún di láàárọ̀ ọjọ́ kejì tí fábá dáhùn tán ẹran tó fi ṣètùtù ara rẹ̀ ló wà o gbogbo nǹkan wọ̀nyí ló jẹ́ kó fáwọn ẹrù fá gangan gangan tó fi tẹ̀ fáńkọ́ ló fà fún wọn mo wá sọ fún yín pé àwọn àgbààgbà kan tífá ti kẹ́ àwọn ni wọ́n pè mí sí ìjókòó lọ́ní àbọ̀rúbọyè ǹjẹ́ kẹ́gbà pé àwọn èèyàn gbà láti padà sínú ṣèṣe ṣé wọ́n ń lówó tí wọ́n fi tẹ̀fà bẹ́ẹ̀ ọ̀nà gbódù ní ọ̀nà àbáyọ fẹ́ tó fẹ́ padà sí ṣẹ̀ṣe láti jẹ́ kó mọ̀nà iye àti ilébi tó ń fẹ́ padà sí àtẹ̀gùn tiẹ̀ tó yẹ kó bọ̀ ó wá fẹ́ padà sí ṣẹ̀ṣe kò wá lówó lọ́wọ́ èmi wá ní kó lọ fún forty thousand wá pé kó wá tẹ fá mo ní ògbèrè ṣé mi mọ̀ pé ìṣẹ̀ṣe ò ní ṣe é padà sí ọgbọ́n la lè dá kí la lè yọ kúrò làwa àgbààgbà tá a wà nínú lájàgùnmalè àti àwa tá a jọmọ ìjọ ọ̀run mi là àpapọ̀ odù àwa àgbààgbà wo tá a wà ń bẹ apẹ̀rẹ̀ sípàdé àjọforíkorí àfikùnlùkù òótọ́ lọ̀rọ̀ tí àwọn àgbààgbà yìí mú wá yìí kí láá kálukú wáyọ̀ dáwọ́ iṣẹ́ wa fọlọ́dúnmarè wípé ẹ̀ẹ̀mejì láàrin ọdún ẹ̀ẹ̀mejì láàrin ọdún ká máa tẹ bọ̀nàṣà fún gbogbo ọdún fẹ́ padà sí ṣẹ̀ṣẹ̀ ẹ tó bá ti wá bá bọ̀nàṣà yẹn lọ ẹ kó wá fowó tẹ̀ ẹ́ àwa náà lókoṣù àlókọ ọkà ìjọba ọ̀sìn sọ́sá láàrin fáwa ẹbí táwọn náà gbé gbẹta lẹ́yìn tí wàá nílé àwa náà sì jẹun so tó bá ti wá dé kó wá sanwó rẹ̀ ẹ tó bá lówó lọ́wọ́ kó ń dúró dé àsìkò bọ̀nàṣà kó lọ tó so tó bá ti mọ̀ pé òun kọjú òun àwa panupọ̀ á gbé àṣẹ eléyìí wọlé ìgbé tọ́ tó bá fẹ́ tẹ bọ̀nàza o káàtẹ̀ lówó pọ́nkú káwọn awo ràn wọ́n lọ́wọ́ àwọn tó ti tẹ́fátẹ́fá ti kẹ́kọ̀ọ́ wọn náà gbowó lẹ̀ káàró fẹ́rẹ́ rúfa adẹ̀sọ́ lè dòfin ìyẹn ò sọ pé fata afẹ́tẹ̀ ò pé kódà kí má purọ́ ifá ò gbọ́ lójú ọ̀run àjàgùnmàlẹ̀ ń gbọ́ lójú ọ̀run bọ̀nàza téèyàn ń tẹ̀ yìí ó pé ju kéèyàn fowó wa tẹ̀fà lọ ní gbójú wa ìdí rèé o tó bá tẹ̀fá ifá lè ní ẹlẹ́dẹ̀ ní kápá fún báyìí lè ní alẹ́pẹ́ ẹlẹ́dẹ̀ fún kó sì tún jẹ gbèsè àgbò alẹ́pẹ́ fún kó sì jẹ gbèsè ewúrẹ́ àtàgùtàn owó bó la sì ẹlẹ́dẹ̀ o alẹ́pẹ́ ewúrẹ́ fún kó jẹ gbèsè màálù àwọn lè pé ewúrẹ́ ní fọ́gbà kádébòdù tí bá ní màálù lẹ́bọ̀ ànílè rà torí kò lówó màálù lọ́wọ́ àá wá nǹkan mẹ́ta máa fi ṣe tutù tí ó kú ohun gbódù gbogbo nasa táwọn aṣe yìí láṣẹ mọ́dún Ifá mo sọ pé lọ́jọ́ ọdún Ifá wa yìí kò ku ẹranko láyé tá à ní fi ṣọdún kò ku ẹranko láyé tá à ní panjọ́ ọdún kò ku ẹyẹ kò láyé tá à ní panjọ́ ọdún a máa pẹyẹlé a máa padìyẹ a máa pẹyẹtù a máa a máa a máa gbogbo ẹran tí fa ń jẹ lápàjọ náà èèyàn nìkan kì í akíndé ẹ̀fẹ̀ ṣe bọ́fà. now gbogbo tá a máa wá fi bọ́fà yìí tó jẹ́ ẹran ńlá gbogbo ẹ̀ yìí gbogbo ẹ̀ nífà yẹn máa láǹfààní àti jẹ lọ́jọ́ tó ń ti bójú dé ètùtù ẹ̀ gbà bí òpè ó ti pẹ́ bọ́lá ifá yà á sì gbé e ná tó bá tẹ̀wá jẹ́ pé fáfẹ́ dá ẹran gbà lọ́wọ́ rẹ̀ yóò rí ṣe yóò wá tọ́ ọ́ bàpọ̀ yóò mọ̀ ọ́ láàrin owó fi ra ẹran àdápa fúnfa tiẹ̀ láti rọ́fà rẹ̀ ṣẹ́ ó ti padà sí ẹ̀ṣẹ̀ pẹ̀lú ìrọ̀rùn nìyẹn o la ṣe gbé ètò ìjókòó fún gbogbo ènìyàn kí dẹ́ ṣe tipátipá la fi pè èèyàn míì ní dandan kó o máa bọ̀ kò sẹ́ni tí iṣẹ́ ń hun o iṣẹ́ òun wà bẹ́ẹ̀ ká máa dúra gbálẹ̀ iṣẹ́ tó bá lówó lórí ló máa ń yàn o èyí tí ò lówó lórí kì í hun yàn tó bá jẹ́ni mẹ́ta la a máa tẹ̀ fáfún bí wọ́n dẹ̀ pé two hundred a máa tẹ̀ bí wọ́n pé mílíọ̀nù a máa tẹ̀ ẹ́ torí àwọn aláfara kalẹ̀ pé ọjọ́ kan ṣoṣo yẹn o àfi máa fi sin olódùmarè ká máa fi gbé falárugẹ fún di eléyìí ìwọ ènìyàn mi mo wí yìí mo dúró ná ní yàrá ètò tí ó wà nílẹ̀ nípa Ifá tẹ̀tẹ̀ tó bí bá ṣe jẹ́ ni mo sọ fún ẹ yẹn o ṣùgbọ́n ohun tó dàbí Ifá kò sí níjọ́ kan ṣoṣo yẹn náà a máa tẹ̀fá a máa dóṣù òrìṣà torí bí èèyàn bá tẹ̀fá ó ṣẹ̀ṣẹ̀ lọ mọ bolo fẹ́ yà sí ni ó wá ní àwọn ọmọ ṣàngó ni o ṣé yóò máa lọ lérè yóò ṣẹ̀ṣẹ̀ wáá ṣe ṣàngó jọ míì ni irọ́ bó ṣe ń jáde ní bódùbá ìyára ṣàngó ni yóò máa bọ́ sí bí èèyàn tẹ̀fá lọ́sọ̀ pé ọmọ ọ̀ṣun ni bó ṣe ń jáde ní bódùbá ìyá orí ìtẹ́ ọ̀ṣun ni yóò bọ̀ sí bí wọ́n sọ pé ọbàtálá ni orí ìtẹ́ ọbàtálá ni yóò bọ̀ sí nǹkan yóò ní kí bá wí orí ìtẹ́ ifá ni yóò jókòó sí tó bá ti dé ìwọ olùgbé ayé àwa gbé eléyìí jókòó bá a ṣe lè ran ayé lọ́wọ́ bá a ṣe lè ran yàrá àṣẹ̀ṣe lọ́wọ́ nílé yìí ìwọ tó ń wẹ̀ láti lọ fowó tiẹ̀ tẹ fábòmí máa lọ àmì kò máa lọ o ìwọ tó dẹ̀ gbàgbọ́ pé àṣẹlé fún ìlọsíwájú àti ìdàgbàsókè ìdílé rẹ ni ìwọ jára mọ́ kó tètè bá wọn rìn tọkùnrin tóbìnrin ní fàyè pé kò ṣọkùnrin nìkan ṣó ẹ kò ń ṣọkùnrin nìkan ṣó tóbìnrin tọkùnrin làwa ń tẹ̀ ń fa tọkùnrin tóbìnrin là á sì máa bẹ̀ lé lórí tó kò sẹ́ni tí fáwọn kì í rò kò sẹ́ni tó ṣàkì í dẹ̀ rò èèyàn lè jọmọ fá lásánù kan ṣoṣo o ò lè lápá ọ̀tún kó má lápá òsì o ò lè nílé ìyá kó má nílé bàbá tá a bá bọ orí a bá bọ ẹsẹ̀ tá a bá tún bọ orí tá a bọ ẹsẹ̀ á tún pẹ̀ràn òrò lòrò fi ń pé ìwọ olùgbé ayé èyí là á fi gbé ètò ìtòwájú pọ̀ ọ̀dọ̀ táwọn náà mọ̀ láti fi la dáwọ́lé ètò ọ̀nà bá mọ̀ ó náà dáwọ́ o dáwọ́ lé tìyẹn náà lọ́dọ̀ rẹ kárìn kápọ̀ ìyẹnì fi ìyẹnì tá a bá jọ ṣe é kí yàrá ṣẹṣẹ ti dùn ló jẹ wá lógún torí bí èèyàn ń padà bọ̀ sí ti ṣẹṣẹ lẹ́nìí ó ṣe yẹ kẹ́ pé ogun ló máa lé bọ̀ wọ́n lè lé níbi iṣẹ́ iṣẹ́ lè bọ́ lọ́wọ́ rẹ̀ wọ́n lè lé láti ìlú òyìnbó wọ́n lè dìpọ́tì wá sí nàìjíríà ṣé tó dìpọ́tì wá nàìjíríà ní òní five hundred thousand wàá fi tẹ́fà lé kò lè rí i tó bẹ́tà kò ní sùúrù kó súnmọ́ àsìkò bòdásà tí fá bá ń rò káànù lọ́wọ́ ká tẹ́fá fún un kó lè mọ ibi tóun ti ṣubú sí kó lè bàtúnṣe tóun bá ṣe láyé òun káyé rẹ̀ lè padà sípò àwọn tó lé nílò ìbò kọ́ lè fẹ́nu ara wọn padà pé máa bọ̀ àti dáríjì ọ́ àti rí pé wọ́n kọ́ ló ṣẹ̀ṣẹ̀ tá a sọ pé ó ṣẹ̀ káyé ẹ̀ bẹ́ẹ̀ sì ní tó padà láyé tá rò tàbí ṣèyí nù ú kí ló mọlẹ̀ máṣe láì fi kẹwa máṣe láì fi gẹwa máṣe láì fi o orí kó lè dáa la gbé ilé ìjókòó lé lórí ètò wa ò jù bẹ́ẹ̀ lọ́ta torí ẹ̀ tó bá ní bẹ́ẹ̀ míì tó lọ lójú ó lé gbé lọ́wọ́ wa how to face ìsìnkú ọ̀ kó gba kó díjà mo sọ fún yín pé nínú ètò ìjọ tiwa ìbéèrè ò kí ń dìjà tó bá fi àgọ̀ béèrè ìbéèrè lọ́wọ́ wa àwa ò fi ọgbọ́n a fi dá ẹ lóhùn tó yẹ láti jẹ́ ọmọ ajagunmalè ta ní ìmọ̀ láti fẹ́ẹ̀dì gbogbo tẹ́ bá fẹnu yín sọ jáde lẹ́nu fún wa ìfọwọ́gbè wa o ojú ò ní tiwa àníjẹ̀bi mo ń fi àsìkò yìí pé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa sí ọdún àjọ̀dún ìjọ Ọ̀rúnmìlà àpapọ̀ odù traditional house of worship international àti máa eléyìí tó jẹ́ second sunday of december la máa ṣe ní pẹrẹwu la máa ṣe àjọ̀dún pọ̀ mọ́ ìdúpẹ́ àwọn tá a tẹ̀fá fún la máa ṣe gbogbo ètò yìí papọ̀ a ti máa bẹ̀rẹ̀ látijọ́ sunday a máa wẹ̀fá a máa bọ̀fá lẹ́ni tí a máa wẹ̀rìṣà ẹ a máa wẹ̀rìṣà lẹ́ni tó yà ti dọ́jọ́ ọdún ìnílà wẹ̀rìṣà bá ti wo ìdìṣà tán irúnmọlẹ̀ ó máa jẹun á máa bọ lọ́sẹ̀sẹ̀ ọ̀sẹ̀ fa ọ̀sẹ̀ egun ọ̀sẹ̀ ogun ọ̀sẹ̀ bàtálá ọ̀sẹ̀ jàkúta á máa fi bọ wọ́n títí tá a fi wá aṣọ tó fún wọn bá a ṣe ń ṣe nù tó fi ń túbà tí fi túṣẹ tẹsẹ̀ irúnmọlẹ̀ bá ti pé kálukú lọ́jọ́ tiẹ̀ ọjọ́jọ́ wọn a gbọ́dọ̀ kọ́kọ́ fi ṣe bọ wọn ká tó wá múra pé kọ́ wá ṣọdún kọ́ tó gbà láti ṣọdún lọ́dọ̀ wa tó ojú òní tẹnì kọ̀ọ̀kan wa o ọjọ́ àjọ̀dún la pè gbogbo ènìyàn sí tó jẹ́ second Sunday of December bó tó bá nífẹ̀ẹ́ wá bá wa jọ́sìn ní èdè àṣà àbínibí tiwa kájọ jó kájọ yọ nílànà ẹ̀sìn ìbílẹ̀ tá a fi bí èmi àti rẹ ká tó lọ bóyìnbó jorúkọ. ire o ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ lẹ́nu ní ṣókí tó nílẹ̀ ti ṣú kí n tó bẹ̀rẹ̀ tí bá rántí nǹkan míì tí mo fẹ́ bá wa sọ ọ̀pá tó tètè padà sórí ètò títí táwọn fi ṣọdún ẹ lè máa rí mi níṣẹ́jú ṣẹ́jú torí tí n bá ní ọ̀wọ́n ọ̀rọ̀ tí mo fẹ́ bá wa sọ ìfọwọ́gbè wá o ojú òní ti wá ẹ̀yin olólùfẹ́ wa tó tẹ bá rí pé ó ní ọ̀rọ̀ tó yẹ kí n sọ tí mi ò rántí sọ ẹ rán mi létí o ẹ jù sétí gbọ́ mi kí n tètè gbọ́ ká lè fèsì sí o kò ní burú fún mi kò ní burú fún yín kò ní bọ irúfẹ́ nìkankan wa o yóò dà fún wa yóò rọ̀ wá lọ́rùn ilé ti yá báyìí a fẹ́ máa lọ sí ilé o oorun ayọ̀ la máa sùn a ò ní gbójú ohun dójú ikú a ò ní gbójú ohun ọ̀nìpa ọ̀hún gbapágbapá ò ní gbapá wa gbèsègbèsè ò ní gbèsè wa a ní kánjú kú àní jẹ wàrà kú wàrà gbogbo wa nìkan jùlọ sóde ọ̀run ire o ó dìgbà.